لكم أمالكم ويغفر له ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أفضل الحديث خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة نعم إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنت أخبركم الله عليكم الكرام أولا كيف قال وبارك الله محمد صلى الله عليه وسلم الذي شوى في أعطنا في أكيد أبعد الله ìtàkùnlé kan pẹ̀lú alámọ̀rí ẹ̀sìn. ní èdè àsìkò yìí àwọn bàtí fún wa ní ọ̀dà láti máa òkú gbọ́rọ̀ rẹ̀ lílo rẹ̀ wọ́n ṣàfihàn ọ̀sẹ̀ ìfọ̀mọ́ pọ̀ sí àbálọ ní ìjẹ̀jọ́ òun náà ni wọ́n ní mú àìsúnà tó wọ́n jẹ̀ wọ́n fún àìsúnà tí wọ́n jẹ̀ wọ́n. àwọn ohun tí a ń pè ní àìsúnà kí ni àwọn orúkọ míì tí wọ́n tún gbé tí ló ti fa àwọn orúkọ rẹ̀ yìí. àti ṣàlàyé ní ìjẹ́jọ́ àwọn tó kéde ní àárín tó ti wọ̀ ìjàmà. a ń ṣàlàyé àwọn orúkọ ní ìdúná tó jẹ́ lẹ́yìn àárín tó ń lẹ́yìn lẹ́yìn àwọn àgbàlàyé kí ló fà á sọ́dọ̀ ìgbé àwọn aráàlú tó jẹ́ ìlú ní aráàlú. ilé ìyàwó ti bẹ láàrin àwọn tí ó fi ti aráàlú tó nà nítorí pé orúkọ àwọn aráàlú ní gbogbo orúkọ tí wọ́n jẹ́ pátá wọ́n tàbí tiẹ̀ sọ́dọ̀ àwọn ẹ̀mí sáájú. wọ́n sàfihàn tó bá bẹ́ẹ̀ wọ́n sàn lọ. Omi bẹ wọ́n sàfihàn bẹ sórí àdìsá àwọn sọ́nà. Omi bẹ wọ́n sàfihàn bẹ sórí ìpínlẹ̀ àdìsá wọ́n sàn lọ wọ́n sàn lọ. Omi bẹ náà wọ́n sọ yìí wọ́n sàfihàn bẹ sí àwọn sọ̀hárà. Àwọn sàfihàn sọ̀rọ̀. ìjọba mi rí inú rẹ̀ lórí ní gbogbo ìmọ̀ wa àbàmìlọ olùbájú mùsùlùmí. ọlọ́pàá tó lọ lọ́pàá máa ń kiri ìlú sọ́lé alùpàdù alẹ́wọ̀n olùwà ní wàrà tẹ́sí mú ìṣàkìlélẹ́yìn tẹ̀mí àlù wọlé ẹ̀ka ọ̀rọ̀ ọ̀gbìn. àtẹnudàlọ́dọ̀ náà ọba olúwa ní gbogbo ní pátá ẹsìn máa ohun mọ ọlọ́run káàkiri ẹsìn kan tó lè di máa rí tí wọ́n ní orúkọ tí wọ́n ní ohun ọlọ́run náà ó náà ní alukóhán tẹ̀lé ó náà ní alukóhán ọlọ́run. àti ọ̀rọ̀ àdébọ̀ mọ́tàlá tó bá wà lọ́wọ́ sẹ́lẹ̀. àdébọ̀ mọ́tàlá tó bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ ó lè ló sọ fún wa tọ́wọ́pù tí wọ́n ṣe ẹ̀. àdébọ̀ mo fi kan méjì lẹ̀ fún mi yẹn pé fún ọba sí máa. àwọn kan méjì lọ́sọ̀ tó tó bá àtẹ̀wọ̀n máa lẹ́yìn lẹ́yìn ìjọba pé bẹ́ẹ̀ jù lọ. ẹ̀ẹ́dì sọ̀rọ̀ rárá ẹ̀ẹ́dì sọ̀rọ̀ ẹ̀ẹ́dì sọ̀rọ̀ ẹ̀ẹ́dì ráre tíwájú ìkàrọ̀ lọ́ alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ ìgbà ọlọ́run sọ̀rọ̀ àmì lórí ìpolówọlá kàkúrú mẹ́ta ìmọ̀ṣẹ̀kì ọlọ́run ìran wà nínú àwọn olùsẹ́kọ̀ọ́ ẹ̀mọ́jọ wọn. Nínú lẹ́ní ìgbàgbọ́rọ̀ wú ní ìgbàgbọ́n ọ̀kánú ṣìyà. Ẹnu wa náà tí wọ́n fi wọ́n pín ẹ̀sìn wọn wọ́n pín yẹlẹ̀ẹ́lẹ́. Ẹ̀sìn kan náà ìpínlẹ̀ ilé ní àpàlẹ̀ ìlú ilé ní àpàlẹ̀ ìlú. Òṣèlú ọ̀fà lórí mílẹ̀ rẹ̀ ìmọ̀tẹ̀lẹ́ àti àkọ́kọ́ta sọ̀rọ̀ wà lẹ́kẹ̀ẹ́dùnú ìṣàbẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. nítorí wípé rẹ̀ ló mílẹ̀ rẹ̀ òun ní ìgbàgbọ́ lòun ti okùn ọlọ́run rẹ̀ tó fẹ́ lọ́wọ́ sí ti mú ayé nìkan ló ti mú. ẹ̀yìn bá ti tó ọlọ́run ọdún nìkan ló ti mú látara wá sí nǹkan bí ìlú tó pàdé lórí kó láàrin ọjọ́ tí wọ́n là. ọlọ́wọ́ tí wọ́n pín ẹlẹ́ ẹlẹ́lẹ́ pé kó ló yẹ bẹ̀rẹ̀ ìmọ̀ àtàlẹ́ ní ọ̀ṣọ́. ìjọ kọ̀ọ̀kan nínú àwọn ìjọ rẹ̀ náà tó síwájú àwọn tí wọ́n pè é ìkọ̀ọ̀kan bá fífà àrí pẹ̀lú àgbọ̀n. ọmọ ìrìnàjò wọn ẹni ọlọ́pàá نعم عبر عبد الله بن مسعود رضي الله تعالى عنه فصرنا في خطبنا رسول الله صلى الله عليه وسلم خطوة بيده عبد الله بن مسعود ولا صلى الله عليه وسلم أوفي أوفي أوفي فان إلى أن أوفى الواجبات ثم قال لما يبلغت علما هذا سبيل الله مستقيما Anak itu kalau nak berkumpul barai, tutup tutupi. Anak itu baru berkumpul nonton. Tumpul ini, wakar tutupan. Lain lagi Nabi Sallallahu Alaihi Wasallam umur lama ini. Anda ini قلنا على أقوى في الدكتور وعن الشمال قصد يأتي من عمنا في الدكتور الذي وعلي ثم قال الذي وعلي هذه السبب عندي نواب ونقول لك مولى الأقوى في الدكتور أو نقول لك مولى الأقوى في الدكتور أو نقول لك مولى الأقوى في الدكتور ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ló gbọ́dọ̀ sáfẹ́ ní ìlànà ìdí ìṣẹ̀kọ́ àdúgbò pé tó ń gbọ́dọ̀ lọ náà rẹ̀ yẹ̀dẹ̀ rú ìyẹn yìí ló máa kú ìṣẹ̀ tó máa ń tẹ́lọ̀ bá wọn. àmọ́ kò ní fẹ́ ìmọ̀lára lẹ́yìn fàáṣọ. àwọn tó ń bá wa ní kọ́kọ́ òdùnú àwọn ìjọba yìí àwọn ọmọ máa ń bá àgbà tuntun wọn kí àwọn olórí ayé bí abẹ́yẹ ìgbà ọ̀gbẹ́ wọn ti wọn ti dáhùn kúrò wọn dá ẹni tàbí ọjọ́ ayé ọ̀dá ọ̀hún wọn làwọn làwọn dá lé lọ wọn làwọn tó fáwọn làwọn dá lé yàrá tó kọ́ dá yìí àwọn báyìí lẹ́yìn náà wà ọlọ́run tó kú lọ́kọ̀ fún wa sáré lẹ́yìn tó lọ́wọ́. bẹ́ẹ̀ni ìdánwò àti ẹ̀gbẹ́ pé alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ sẹ́nu náà ó ti sọ sípà bí ìgbìmọ̀ àgbègbè méjì sáàbì ìmọ̀jọ tó wà lójú ọ̀nà ọ̀nà àti ìgbà tó ní àwọn ìyàwó tí ó fẹ́ jẹun tó wà lọ́sọ́lá tó jẹun tó tó ìjọ wọn padà fẹ́ sí ìjàmùtì sẹ́kọ̀tì tó tó ìjọ ọ̀nà iná wọn bá ṣe ìlànà àṣìlẹ̀ abẹ́rẹ́ wọn tó ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀nà ní ayé àwọn àṣìlẹ̀ àwọn wọ́n máa mú ní lọ́pọ̀ ẹ̀sìn ó ti lọ báwọn lọ́dọ̀. Àlejò náà kárí ayé àná àìmáyé ọ̀pọ̀ àṣà. Àlejò gbogbo ẹ̀ tó bá gbogbo àgbogbo àgbogbo tí ẹ bá bá rẹ̀ gbogbo àgbogbo tí ẹ bá bá rẹ̀. Ó wá gbọ́dọ̀ ní sẹ́yìn àjẹ́kì ìgbóyè lẹ́yìn ìgbóná bá rẹ̀ gbọ́dọ̀ ní ìmọ̀ ìṣẹ́yìn àjẹ́kì ìgbóyè Èyí mo lágbẹ́ ọkàn lé lórí, mo lágbẹ́ ọkàn lé lórí ẹ̀. bí mo ti ṣe lọ́wọ́ lọ́wọ́ ṣe lọ́wọ́ ìyọ́ tẹ̀lé ní lọ́wọ́ tààrọ̀ tààrí àlẹ́bí náà wọ́n tó ṣe ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ alùpùpù wa wọ́n mú ìjọ tí ó bá bá bá rẹ̀ káwọn ọ̀rọ̀ ní ìfẹ́ lára yín ó lè máa gba ara yín àyẹ̀wò láwọn ọ̀rọ̀ tó ṣe àwọn ọmọ akásíṣẹ́ lọ́wọ́ láàrin. ثم قرأها قال الله ثم قرأها قال قال الله تعالى ليس منه القرار أولي وأن هذا صراطي رحيما Maka nanti pada itu tu soal itu ada dua awal Allah. Kau pergi wana hada berarti. Allah menunjukkan saja tujuan sejauh Tapi, kumpulan-kumpulan ada, pasti dulu mẹ́tẹ̀lé wọlé àtẹ̀tẹ̀lé oṣù. ẹ máa ń tẹ̀lé àwọn ojú ọ̀nà ní ìbáfà bọ́ọ̀rọ̀ ọ̀bí fún àwọn ìpàdé. bẹ́ẹ̀ bá ti lè tẹ̀lé ojú ọ̀nà ní yàtọ̀ sí ojú ọ̀nà tó ń ta àlàkalẹ̀ yìí ní ìlọ sí ìlú ọ̀nà bẹ́ẹ̀ ojú ọ̀nà tó ń tẹ̀lé ojú ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà àwọn akẹ́kọ̀ọ́ ní àrùn náà ọ̀nà àkàlẹ̀ yìí àwọn ní àlùfẹ́ ọ̀tún nàìjíríà àwọn ní àlùfáàbù ìṣàlẹ̀ àwọn náà ní àtẹ́lẹ̀ ọ̀rẹ́ àtẹ́lẹ̀ lọ́nà ọ̀rọ̀ sí àfíkà sẹ́yìn. náà ìtàkìkà ló máa ń pàtó fúnra pé á lè nínú ọ̀nà wọn àwọn kọ́ta àwọn àwọn ẹ̀sìn kí àwọn kọ́ta àwọn ní. الذي صلى الله عليه وسلم بوجوده والله بعد قالوا تنفق ما عليه ايش كنا له قالوا تنفق ما عليه ايش كنا له قالوا ربي كلا قولي dáadáa ó lọ àìdára tó ẹ̀ lọ. lónìí bẹ́ẹ̀ bá ti parí oṣù bẹ́ẹ̀ bá ti parí ẹnìkan tó ní ọgbà tó lọ ẹ̀ lókè látara bí màá ṣàwùjọ wá sí rí kíláàsì tó ń jẹun náà kíláàsì wa ìfọ́tò tó kọjá sí náà káyọ̀ wa alàlù sí wa níta bá la wà náà wọ́n ti fi táàbí máa alùsù náà wọ́n yé òjòrò lọ tó ti lára nǹkan tí wọ́n pa òfin láti ẹ̀rọ àmọ́ kò sí ní òṣìṣẹ́ òyìn. ó tún òṣìṣẹ́ bá rẹ̀ tó fáwọn náà tí kò tó rẹ kọjá owó bẹ́ẹ̀ káàdùn náà lọ́wọ́ ìdúnà bọ̀ ṣé àyà kó tó tún lápá káàdùn náà lọ́wọ́ àyà ẹ́ àléyà ìta àbá lóla abáyé ní ìkó pàrọ̀ náà rẹ̀ hàn ìwé ẹni mo yà fún bẹ́ẹ̀ àkùrá rẹ̀ ìta lóla ó kó jẹ́ pé èyí tó fáwọn ọmọ rẹ̀ yìí tí ó ń dẹ́ bìrì bá ní kóró ní títòkòtò rẹ̀ kọjá kókó tẹ̀. ó wá sí ti pẹ́ kò gàdé ha lò fún náà. ó wá já sí pé èyí tẹ́ ẹ kóró mọ́lẹ̀ títòkòtò rẹ̀ ti kọjá kókó tẹ̀ fún ha lò. lórí kìí ṣe ìlú ìlú ìlú ìlú gbogbo táwọn kata àwọn ti mọ̀ pé lágbàjá àárín ìṣòro tí yẹn pa ọgbà ẹsẹ̀ ní ẹsẹ̀ lọ́la ní ẹsẹ̀ lọ́la ní ní ọ̀sán máa kó ewu bẹ́ẹ̀ pápá ọgbà ẹ̀ ẹsẹ̀ lọ́la ní. tí yẹn kó wílẹ̀ kó ní sòkòtò tó ń kọjá kó tẹ̀ ẹsẹ̀ lọ́la ní. àzínà bíbí náà lè yẹ ẹsẹ̀ lọ́la màkàrígbà. في بنة الجنة ماذا وهذه الأشياء عما تعرف على اليوم ويوم الجنة يقول إنه هذا سنة ما ما في بو فيها تعرف لما تنام وطلعوا كان الله طلعوا في بولاي كده بيقولوا كله كده èyí tí ọdún wà ní wàhálà ń tà wọn ti wọ́n yé wọ́n jẹ́ pé wọ́n ti fa ọmọ náà kẹ́kẹ́rẹ́ náà wọ́n ti ní ìmọ̀ ìyá àdúgbò náà dábàá náà nàá. aláwọn sọ fún ọ pé ẹ̀jẹ̀ nìkan alájú yọ pé ní alùsùn náà ti pé alùsùn náà kò fẹ́ bí mùsùlùmí tó gbọ́dọ̀ náà sàtẹ́jà ẹbí náà ẹbí tẹ̀lé káàkiri ìlànà ní alùsùn náà kò ní ìyàwó tí lẹ́la àwọn àlàyé ń sọ̀rọ̀ yẹn. ó wá láwọn tí ní mọ̀nẹ́rì láàrin tó lè wọ̀ ìjọba. èyí ká sàlàyé ti káwọn máa sàlàyé àwọn nǹkan mí nípa wọn láàrin tó lẹ́ àtàwọn sábà ti yàtọ̀ sáwọn ìjọ tó kù. kí ni mọ̀nẹ́rì láàrin tó lè wọ̀ ìjọba. àwọn nǹkan tá mọ̀ pé láàrin tó lè rí láwọn ìlànà wọn káwọn àwọn ìlànà yìí tí àwọn ìjọ míì táwọn náà ń pè àwọn àdúgbò náà tààrí ọdún ra wa tààrí ọdún ra tó bá bá ara rẹ mọ àwọn ìjọ ọmọ yìí à ọgbà àwọn ìjọ ọmọ pé ọyà rẹ bá wọn ti kó bẹ́ẹ̀ pé tààrí ọdún náà yẹn nítorí wọn ti yàtọ̀ wọn á dùn wọn ó ti yàtọ̀ sí wọn á dùn àwọn àárín ní ìjọ ìjọba ọ̀nà ọ̀gbọ́n wọn á dùn wọn á dùn wọn lọ jáde o tó wá ọgbọ́n náà pé ìgbà táwọn máa lò rí. ẹ yẹ wá láwọn ọ̀pẹ́rọ̀ tó kú àwọn ẹgbẹ́ tó kù nínú ọgbẹ́ yàrá ìwọ̀n ti dáhùn fúnra wọn náà ní fúnra wọn ni wọ́n máa mẹ́rin ájì wọn fúnra wọn ìgbà táwọn máa lò rí. ìyàtọ̀ nínú ìyàtọ̀ ńláńlá ti bẹ láàrin àwọn àtàlù wọ́n máa lo ìdá ọ̀sùn náà àti àgbóyàwó sálà lọ́mọ ìlànà wọn lórí. ẹ wá àwọn ìjọ tó kù náà yà lóṣù láàmù kálukú kan kálukú ló jẹ kalẹ̀ pé ọ̀nà kò di àwọn àbá àtúntà wọn ní ìlú náà. ولا الفرقة على أهل السنة والجماعة أو الفرقة الثانية هي التي تستلزم من هذا رسول الله صلى الله عليه وسلم بهيامه ومنهاج أصحابه في بعثه ẹ̀rọ máa ń lò náà jẹ́kọ̀ ìsàlàyé ẹ̀dá àwọn ọ̀rọ̀ ti mú ìlànà táàkiri sọ̀rọ̀ náà wà níwà sálà ń lò nítorí ayé rẹ̀ gbàdá níwà láyé àti ìlànà táwọn sọ̀rọ̀ bá ń lò gbàdá wà láyé ìrọ̀lú ìpìlẹ̀ ní gbogbo nǹkan pátá àti ẹni tí afẹ́ni tí ó ti àdìsẹ́ hmm? tàbí bá wí lórí àdìsẹ́ rẹ̀ tàbí bọ̀ tó tó ṣe yọ̀ dáa ó ní láti sáré ní ọlọ́run ẹ̀rọ sáré ní máa ń lò láti fi kọ́ ẹ̀ lọ. ó ní láti sáré ní máa ń lò. ìgbà mi àwọn àlejò àlejò ṣe sí àṣekìtà àlejò lò ẹ̀dẹ́ nígbà mi anájọ́ tó lulẹ̀ nígbà mi anájọ́ wa wọ́n fi ẹ̀dẹ́ táyì tó ẹ̀dẹ́ mi kọ́tùkọ̀lá wà ní táyì tó ẹ̀dẹ́ mi yóò wo ẹni tó fẹ́ kọ̀rẹ́tì ẹni tó yapa ẹni tó ti àtìsẹ́yìn tó fẹ́ kọ̀rẹ́tì wọn yóò wá wo owó ẹni yẹn kó ló ti rí lẹ́yìn yẹn bá ti rí gangan lànà ti bá a lò bẹ́ẹ̀ làwọn sábẹ́ ẹni tó ń الله عليه وسلم lẹ́nu ọ̀nà. sọ̀rọ̀ náà lè sùn náà àwọn mú ìlànà ní wọn wọn máa ń lo ìlànà ìtàdébà Muhammad nínú àjọ àti ìlànà lò nínú àjọ àwọn wàhábà tí káwọn abúlé yẹ káwọn abúlé àbẹ yóò mọ fúnà àlùkà àlùkà ló ti sọ báyìí àwọn àwọn pé pàtàkì àbúlé àbúlé báyìí ó ti tó ń dandan lẹ́yìn kó wọn wọ́n ti ní ìdílé láti fi lè ìkànnì àwọn ọmọ tó pọ́n wọn kékeré kan ní ìgbọ́n ti bá náà o àti káwọn pé ọmọ sí ọmọ yẹn wá mú òkú ó wá jù ú ó ju òkú ẹni wá lọ pé ó yà bá ẹni àkọ́kù rẹ̀ ó wá sọ pé má ju òkú má bẹ́ẹ̀ má ju òkú ló kúrú báyìí láì ní àwọn máa ń lu fẹ́ ayẹyẹ tí ẹ máa ń lu ọ̀rẹ́ náà wá ju òkú náà nínú òkú adìyẹ sáfẹ́lẹ̀ ẹ̀dẹ́ wá ju òkú náà nínú òkú ayẹyẹ bẹ́ẹ̀ o. ọmọ ẹ̀ wá ju òkúta yẹn pàtó ju wọ̀nà tó fẹ́ pa àpẹẹrẹ lọ́wọ́ pa àpẹẹrẹ ọ̀tọ̀ ní ìlú náà nípa wọ́n ti kò wọ́n ó lè kọ́ ju mo gbọ́ nínú àti Muhammad ọ̀rọ̀ àwọn àwọn aláǹkáwà ìgbà tó lè kọ́ ju àbí mo fẹ́ yín tó sọ̀rọ̀ náà ó fi kó sinmi sí ìtòkèrè tó kọ̀ lẹ́sìn. ó ti gbà mí tó bá mú mú òkú tó bá tó jù tí wọ́n tó tó ní wọ́n ní wọ́n kò mọ́ ọ̀gọ́ wọ́n ní láti kò kà lè mọ̀ ká abàdà láti kò lè mọ̀ lọ́wọ́ tẹ̀. Ee ní ká jọba láíláí ní sálámà jọba. Eléyìí ìlànà kan ní ọ̀rọ̀ sọ̀hábà kan ní. Àtàwọn ẹni wọn ní ọ̀nà ìyá bí ẹ bá ọmọ àwọn ààrẹ àbí mo ti fọ́n lẹ́nu àríwá bàbá àwọn ọmọ láíláí rẹ̀ láíláí rẹ̀ lè èyí sábà jọ irú sábà yẹn irú ẹni yẹn èyí ò wọ́n àwọn tó bá mọ̀ bọ̀sọ́dọ̀ tó wà léde sábà ní kàfé ń fún ọ ẹ̀rí ló wọ́n ti kà á mọ̀ wọ́n tó wà á fi wọ́n tó kọ́dà bàbà sí bẹ́ẹ̀ ẹ̀rọ kò jọ máa ṣé ní ìta tó lọ́wọ́ ìlú àrẹ̀sọ̀lá wa o tó fẹ́ lójú náà gbogbo ẹ̀ ló dá sọ́lá yẹ gbogbo ìyẹn kàdágbá ẹ bá wà ní bàbá náà sọ̀rọ̀ bá wà yọ ẹni mẹ́ta bá ní mahamman sọ̀rọ̀ àdájọ́ bá ń sábà yàrá àdájọ́ ìfowópamọ́ àti ó wá lọ tó bí àdájú òfin rí ẹni yẹn pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ máa ń fún ògbó dédé ẹni ògbó dédé. ayé sábà ní kí ló dé àlejò àwọn ògbó dédé náà wàdé ni wá tàbí wájú àti ìta àlejò wá kí ẹni yẹn ìṣèjì nígbà tí ó ti yàtọ̀ sí sáà nígbà òun rẹ̀ àlẹ́bí sáàmù yàrá owó rẹ̀ ní oṣù ojú ẹ̀ nígbà tí wọ́n fún àlẹ́bí wo ewu ẹ̀ ní ìyẹn sáàmù ìṣẹ́ fún ó ṣe é ṣe ìmọ̀ọ́nì rẹ̀ pépé nìyí kó bèèrè tó dáadáa kámẹ́lú wa pé pẹ̀lú bí kò ń tẹ̀lé ìdájọ́ ìgbà tí mo kà á bàbà rẹ̀ èyí sáàmù ìjọba láéláé ní ìtọ́ ìjọba láéláé tó pọ̀ sí i tuma kaba yàtọ̀ rẹ̀ wọlé ajá ká gbàgbọ́ yẹ kí ní lànà àdébà muhammed sọ̀tọ́lá ìgbà wo ló máa ń lo lélẹ́ yìí ìgbà wo ló máa ń lo lélẹ́ yìí. bọ̀dọ̀ àwọn mi wà lónìí àwọn tí àwọn tí wọ́n bá bọ̀wọ̀ ẹgbẹ́ bá bọ̀wọ̀ àwọn tó bọ̀wọ̀ jẹ́ èèyàn sí ní gbogbo wa ó sì bẹ́ẹ̀ ní lọ sí òun náà lọ oníwà máa mú àwọn àpèjú irú kan báyìí máa máa máa wọ̀nyí ẹ̀kọ́ yá ọ̀nà rí pé èèyàn ó lè òkúta lásán ó sì kọ̀rẹ́ ní òkúta tó lù fólẹ̀ pé mo ní àtẹ́bí ní ká máa ń lo òkúta mọ́ ọdún wa ń fúnlẹ̀ ọdún wa òkúta ọdún wa òkúta nínú kàràbàdà nínú sọ́mọ rẹ̀. ní ọmọ tó ní lọ́wọ́ bá mi irú àwọn bá wọn máa kà fún yàn ìṣe sí àwọn bí àwọn ọbí àwọn ọkọ̀ wá rí àwọn ọmọ ìgbà àbáwọn ọ̀dọ́ tó kù àwọn àwọn ọkọ̀ rí àwọn áyà tó lé sísọ ọ̀nà kọ́lọ̀wọ̀ onídúró ọlọ́run lé o làwọn náà ta àwọn àtàkọ́ wà sí wọn àwọn òṣèré káwá sí náà máa bọ̀ fún ọ̀ṣẹ́ láwọn tẹ́kùnlẹ̀ tó fi ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn oníkà bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìdí àná àwọn ayé àwọn ẹ̀dẹ̀ àwọn àtijọ́ àwọn ẹ̀dẹ̀ tó wọn kàbá wọn yẹn kí ọlọ́run ọba aláàbòsí kí ni bá ọlọ́run àbí ọ̀rọ̀ tó bá ní ojú méjì mọ́tò pé mo fẹ́ pè sí àìlò rí pẹ́lú ọ̀nà kan ló wà kan pa lọ. ọwọ́ àti mọ́lẹ̀ àti bàbá wọn ni sábàjá mọ́lẹ̀ mọ́lájà wọn sára nínú àwọn ìlú sára fẹ́ nìyí náà. alimọ́mọ́ alimọ́mọ́ ahmed rahman alimọ́mọ́ malik rahman ọ̀gá ọ̀gá àlà ẹni kan bẹ́ẹ̀ ní ìlọ ọ̀gá malik yìí. bàtà wọn bá wà lórí ara sí ẹ̀yìn náà bẹ́ẹ̀ ní kó lójú wa ó jókòó ní àwòrán ọ̀gbọ̀n. mọ́mọ́ ah, الإمام معلم والإمام به واجب والعمل به واجب والسؤال عنه بالعمل àgbọ̀ ọ̀pọ̀ fi ọmọ pẹ̀lú ìgbàwà àti káríkà ó pẹ̀lú ọ̀rọ̀ ìrìn ní ká máa béèrè béèrè nípa olùwà yìí àdáadáa lẹ̀ mọ́gbogbo ní ọ̀yẹ́ pé ẹ máa ń tún síta lókùnrin sí sálàmù nǹkan ọ̀sọ̀rọ̀ káwọn ìlànà rẹ̀ ò ní káńtọ̀ máa ń sáà náà wáyé abájúgbà wáyé àwọn arìnrìn nìkan wá bèèrè fún ìlú ẹ̀nà bí ẹlọ́pùnrin àwọn fún bí ìbéèrè ní kí àwọn bèèrè sáà náà àwọn ọmọ máa ń jìbìtà títà máa ń sọ ọmọ ní hàn ìlànà nígbà Muhammad ìlànà sahaba káwà láàrin orí ìdílé wọn àlẹ́lẹ́ a máa lè agbélé àgbàdé àwọn sọ́wọ́ a máa lè àwọn sọ́wọ́ a máa lè wọ́n máa ń dìsáì pé ẹ̀ ẹ̀yìn lónìí tó bá dọ̀la ètí bẹ̀ wọ́n wo ìṣesí ẹni tí wọ́n fẹ́ pọ̀ lẹ́sìn ẹni bá mi yẹ lọ lẹ́sìn náà. nínú àwọn mẹ́nìhàjì àwọn sálàfọwà mẹ́nìhàjì hajjọ́sọ̀ ìjọmọ̀ tẹ̀rù ìdájẹ́lẹ́rìn láàrin wọ́n tó lè ní iná tẹ̀lẹ́gbẹ̀ wọ́n ti kìlá عملا لقوله تعالى فإن تنزعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا nínú wọ́n náà jẹ́lẹ̀ ìlànà náà mú kẹta tó fẹ́ àrùn náà ìlànà mẹ́rin wọn lò àdàmẹ́ sọ̀hábà ní gbogbo àlámà ìlọ pàpàtà èyí ti bí àlámà ilé afẹ́kíhùn nìkan kọ́lá bá ti bá wọn yàn kọ́lá bá ti bá gbé èdè yìí bá ti bá gbé èdè yìí wọ́n náà wọ́n há náà nínú mọ́ ní àjọ pé ẹ̀rùdù ìlà àwọn ẹ̀rùdù náà ìlà kàlá ní ìlà ìwọ̀n ọ̀sùn ìlà kàlá nígbà tí ìyàpá bá tẹ̀lẹ̀ lẹ́yìn tí ó ṣe ṣe kọ́mọ èèyàn kó mọ̀ tẹ̀lé àárín wọn ìyàpá bá tẹ̀lẹ̀ eléyìí báyìí ló mú lọ àìlèyìn ti lọ bẹ́ẹ̀ ọ̀nà tó lẹ́yìn àwọn méjì bẹ́ẹ̀ tẹ̀sí náà ni àwọn méjì gbé òwe náà ni ìwà ilé ní ọ̀nà ilé ilé ìlọ́nà ilé àwọn ìgbẹ́ fẹ́ẹ̀ ní ara olúwa ni mọ́tà mara rẹ̀ a ń tún wọn mú pé tọ̀ àfáàmìlẹ̀ lè kálukú lọ sí kíní abá tiẹ̀ mú àfáàmìlẹ̀ lè máa tó bísọ̀ bá nọ̀ lọ àwọn olùdó ti máa ń gbà. ẹlẹ́yìn tó tún lé àfáàmìlẹ̀ tó lọ fún àfáàmìlẹ̀ tó rà ẹ̀ tó wà lè lọ́wọ́ ní tí ó lè bá ti rí pé ìyá bá tẹ̀lé láàrin yìí olúwa ní ọ̀rọ̀ ojú ìlọ́gbọ́ yìí ọ̀pọ̀ sí. ìjẹ́ ní ti yapa lé lórí òun ìjẹ́ ní ti yapa lé lórí òun ẹ̀ ń padà lọ́sọ̀dọ̀ ọlọ́run ẹ̀ ń padà lọ́sọ̀dọ̀ àjẹbà mọ́nà ọlọ́run àìsàn sẹ̀lẹ̀ tó bá yẹ pé lóòótọ́ lẹ́sìn ìgbà àgbọ̀ pẹ̀lú ọlọ́run báyìí ọlọ́sọ alóòjì kò fi ọmọ òun kọ́lẹ̀ ló ní òní padà pápátá tó dàgbà bí òun ó pa àlúkà máa tó dé nígbà ìdí tó bá ìmọ̀ sí báyìí ìdí tó mọ̀ sí báyìí mọ̀ sí báyìí nígbà tí a bá ní tẹ́lẹ̀ ẹ̀yà padà tó lọ́nà ọba àtọ̀dà mẹ́fà Muhammad sọ̀rọ̀ bá wọn tẹ́lẹ̀ tó ẹ̀kú tó tọ́ láti dandan ní bíyàn ní àpá yẹn ọyẹ ká ní àpá wa àmọ́ tó bá rí pé ọ̀nà tábà rẹ̀ yìí tó fẹ́ lọ yìí á kò bá mu pẹ̀lú ẹ̀rí àníbà Muhammad ọ̀bá ọ̀sánná ọ̀ní tẹ̀lé lọ àìsí bá tẹ̀lé nù tẹ̀lé nù ní onípàjà kò pàjà àbá kò sọ̀rọ̀ bínú tẹ́lẹ̀ àbá bá bá ní àbí ó tó ní àwọn táàbù àti olórí ìdílé tẹ́lẹ̀ yìí wọ́n ní kópa à ní mo kọ́ kí wọ́n kọ́ sínú àwọn ọ̀rọ̀ níbẹ̀ àti tọ́lọ̀ náà gbọ́ yìí lọ nìyẹn àti bí gbọ́ yìí lọ ìsirayílẹ̀. tabatuwa ní ìyàpá báyìí tó bá yẹ pé àwọn méjèèjì wọ́n kẹ́lì wa wọ́n kẹ́lì wa èyí wá ló kó gbogbo eléyìí èyí tó dáa ni pé kéèyàn máa ń rí apá kejì yẹn eré ẹni àmọ́ àgbàdé ìdí ìdí mọ́nù tó gbé tó hàn sí nínú kó dà pẹ̀lú ẹ̀rí báyìí pẹ̀lú ẹ̀rí báyìí ló sọ nípa àgbà ní eléyìí ló sọ nípa àgbà náà bí náà o orí ẹ̀ka àgbà náà lọ́wọ́ o ìdí wa mú un nìkan wa mú un máa ń rí ìgbé ẹ̀rí ìgbé ẹ̀kọ́ ẹ̀yà àmì tó bá ti fẹ́ ìgbé ìgbé ẹ̀yìn ẹ̀ka ń wá ọ̀dọ̀ náà ìgbà nípa àwọn méjì náà lójú ọ̀nà wọ́n ti lọ́kọ̀ ní ma tẹ̀lé bẹ́ẹ̀. bàtà wọn kò ní kò pọ̀ nínú. àti ní kókó nínú kárí àti bàbá náà sọ̀rọ̀ láwọn àlè ọ̀sẹ̀ náà táwọn ní kókó nínú ayé wa. àníbi ní bá wọn sọ̀rọ̀ sọ̀ wọ́n yẹn náà sẹ́ni o láàbùsọ̀ lè yá nà àm ilà ní ìbàdí ẹ̀ lọ. àníbi ní ẹ̀ àbí tẹ ẹgbẹ́ làwọn bá lọ́kùnrin lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ ìtànà ìkọ̀ nìyẹn tẹ bá lọ́kùnrin sọ̀rọ̀ kalẹ̀ yìí àwọn tí wọ́n ń gbọ́ àlẹ́ mọ̀nàmọ́ máa ń pọ̀ káwọn ti ní different understanding àwọn ọgbọ́n pé á ah, àjẹ́mìfẹ́ ka yára débẹ̀ pọ̀ àti lábáwà láti lọ fún wọn ọmọ lábáwà làwọn náà wọn ò ti rányàn sí wọ́n jọ jù kúrò ilẹ̀ ẹ̀rọ ìbára ọkọ̀ pẹ̀lẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ tẹ́lọ ẹ áàpì ẹ̀kọ́lọ̀ sí áàpì àgbọ̀lọ̀ àgbàlẹ̀ ìfọ́tọ̀ ìkẹ́ àwọn sábà wọ́n ti ní àgbọ̀ yìí wọ́n ti pọ́n pọ́n pé yóò tẹ́tọ̀ ìlànà àbàmọ̀ náà dáadáa lẹ́yìn ìgbọ̀n náà àwọn gbọ́ ọ̀rọ̀ lè yé pé àtẹ́lẹ̀ náà yára àwọn gbọ́ yé pé kọ́lá bá bára dáa yóò bá gbèrè tó bá kọjá àwọn òní tí lójú ọ̀nà táwọn bá dìde bò ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ bá ti sọ méjì kalẹ̀ yìí tabalika gbé yẹ̀wò làákà ìlú wa ìkan gbọ́dọ̀ ráìtì àbí ìkan ọ̀rọ̀ rọ́ọ̀tì ọ̀hún náà ní bọ̀dà nẹ́sọ̀ ọ̀bá wa yọ kí bá mi fẹ́ tún àwọn eléyìí lórí bá wọn ní nọ́mbà jẹ́ kí tó bá ti jẹ́ ẹ̀sìn wọn àlẹ́ tó máa ń sọ̀rọ̀ fún wọn lórí ẹ̀yọ́ ó máa ń ṣẹlẹ̀ nígbà míì pẹ́pẹ́ apá kẹ́lẹ́ àtàkà kẹ́lẹ́ wọ́n lè tẹ́lẹ̀ yìí wọ́n lè wà lóòdòdó ìgbà míì ti máa ń wà kápá kẹ́lẹ́ kan wà lóòdòdó kẹ́lẹ́ kan wà lóòdòdó àmọ́ àwọn sábà kọ́ wa sábà padà wá rí pé àwọn òṣèlú kábàtíkà àti dáre òdodo ẹsẹ̀ tí wọ́n padà àwọn ẹni ìkúra wọn fẹ́rẹ́ ìlú lọ́dún tí wọ́n lọ kọ́ máa bọ̀ wọn sẹ́sì kọ́ wọn kò sí tí wọ́n ṣe àlàyé ẹni náà ló ti nìyí bí wọ́n ṣe fún ọmọ pé àti náà ni ọmọ yá mi dé bẹ̀rù ayọ́wọ́ òdùn náà ni. àlùmọ́tò ṣàfihàn ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ó ní ìmọ̀ta ìmọ̀ ìjábì onímọ̀dé àdúgbò ọ̀hún ìyẹ́bẹ̀ bóyá lórí mọ́jára kan òun rí tó wà sọ̀há ó wà sọ̀wà olóra ẹ̀ bó bá ti ẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn ọ̀hún lọ́dọ̀ àwọn ẹlòmíì ó lè jẹ́ pápọ̀ ó ìlànà tí àwọn ẹnì wá mú lọ́dọ̀ tòun ó pápọ̀ òní àmọ́ ó lè jẹ́ òṣèlú lọ́dọ̀ sí ẹ̀ mọ́tò sábì yìí lọ́wọ́ kò sí yéé máa ń sìn ìdókò sábì yìí sọ ni pé èyí tí mi mú yìí tí mo mú yìí tí mo fi dẹ́sẹ̀ yìí mo ní mọ̀ ló da ju tiẹ̀ lọ àmọ́ ó ṣe é ṣe lẹ́rìí tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà tiẹ̀ dá tiẹ̀ mi lọ látàrí àwọn sàábí àlẹ́gbọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́nà àwọn náà máa ń ní ìyàpá ẹ bá wo àwọn bàbá wọ́n bá lọ gbàtí wọ́n lọ alákàtà ìgbà wọn lójú ọ̀nà. Akọ́kọ́ àwọn aráàlú náà nínú wọn yá jọ pé yẹ̀rọ̀dú na ìlà kàlálìlá ọ̀rọ̀ tóòlù ìdá kàdáńtọ̀. Nígbà tó bá ti ní ìyapa, wọ́n á padà síra ìwọ̀n wọn tẹ́jọ. Ìwà mẹ́tẹ̀ẹ̀fẹ́ náà, àwọn tàbí wọn lọ wọn á ọ̀nà alátàrí wá lórí ọba ìyá pàṣẹ méjì tẹfẹ́ àwọn tẹfẹ́ àwọn tọ́lá bu ọ̀nà nù kílẹ̀ tí wọ́n ṣe ìjọba pàtó ti kápá tí wọ́n pamọ́ láti ẹ̀rẹ̀ ó dà kílọ̀ lọ́nà sọ ẹ̀hẹ́n kílọ̀ àmì ti sọ. ìgbà bí wọ́n àwọn afá tí wọ́n ya bá yìí ní ẹni tábà ń tọ́nà wọn bá lọ òun náà padà bọ́ ọ̀nà wọn náà yìí sáǹdì nínú owó yìí ẹ̀rí ìwé lọ́tọ̀lọ́tọ̀ èyí ló tún ní sáàtì ní náà mú èyí ní náà rí adọ̀dọ̀ náà èyí ní náà náà náà nínú kó lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àmáńgà ẹ̀sìn mọ̀ gbé wa kábàlì máa ń lé kọ̀m̀pútà yọ pàtàkì àwọn tó bá yẹ kó ọ̀rọ̀ tó fẹ́ gan tó ní àmàlù gan àti àwọn kọ̀m̀pútà rẹ̀ kó lágbára gan ní máa ń dá wa balẹ̀ tí a máa fẹ́ ní kọ̀m̀pútà lórí rẹ̀ ó túmọ̀ fẹ́ ní ìyẹn ó máa ń tayọ àlà torí pé kò ní fẹ́ wo ọ̀nà ní ìmọ̀ kò sí fẹ́ wá ẹ̀rí ìmọ̀ ẹ̀rí tó bá sọ̀pọ̀ sí tó ṣe léṣe rẹ̀ ní wọn mú kọ́dà pé pé ó mọ́ra àbá yìí wá ó sọ tó sọ̀pọ̀ sí rẹ̀ tó bá àbá tó wá sọ̀pọ̀ sí rẹ̀ ó tún wá ipá kan sọ̀rọ̀ ní ìlú ni àbá ti lè ẹ̀kẹ́jì nítorí pé ó ti ní kọ̀ǹtúnṣẹ́ kò lè pé kò lè máa ń tẹ̀ gbogbo àwọn ọmọ ìṣẹ́lẹ̀ pé káàkiri mọ̀ bọ́yé rẹ̀ ọmọ àwọn bẹ́ẹ̀ nígbó náà bọ́yé nù rọ̀ bẹ́ẹ̀ ẹ máa àtẹ́kọ̀ọ́ jẹ́ bí ọmọ ìyá ìlú ìmọ̀ ọ̀lọ́. ìsìnkọ́n adéka parasọ́tọ̀ ọmọ àtọ̀rọ̀ ànábì elé parasọ́tọ̀ ọmọ àtọ̀rọ̀ ànábì elé ní parasọ́tọ̀ ọmọ àtọ̀rọ̀ ànábì ókè àwọn sábà bùwá kí náà bọ̀ eré náà sábà bùwá àlùkàkọ̀dé náà ọmọ wa àwọn àlùmọ̀ àtìrú ọmọ wa eré náà náà sábà bùwá àwọn tó ti lọ eré àlámà yìí ó mú àwọn àlùmọ̀ àtìrú ẹni kó ti àbá àtẹ́tẹ́ náà irú àwọn ọba mi sọ̀rọ̀ èyí gbọ́dọ̀ pé àtàwọn akọ̀tẹ́ yẹn ló gan tó kékeré tí ìwà lọ dúró tí ìwà lọ ní kọ̀ǹpútà ó lè fà á ìtàlẹ̀ yẹn ó lè dè ó lè dè ó lè dè lára yẹn Muhammad sallallahu alaihi wasallam bí àbá ti ṣe àbí ìsìláàmù ti tẹ̀lé àwọn méjì tó ṣe àwọn kan ní àwọn òfin àwọn ọmọ adó lérí igbó pàyàpá pé àwọn adó lérí bọ́ ní àdé ìdánilọ ọmọlẹ̀ nípa ààbọ̀ ìyàpá nẹ́lú ọmọ ìyá àti lẹ́hà wọ́rọ̀ òkú lẹ́hù ọkọ̀ ìgbọ́nlá gọ́lá lámù bìnà bára ìbá tó ẹ̀bá yàpá rẹ̀ ní ẹ̀bí tó mú sísọ tó ìdágbé lọ́nà àgọ́ àní ọkọ̀ ìdàgbọ́ àlọ́ àlẹ́gbẹ̀ẹ́ bá tẹ̀lé ní ọlọ́run ló tẹ̀lé wọ́n mọ̀ ní àtọ̀ ní ọkọ̀ ní àtọ̀ mọ́ àwọn tó lè rí pé àpọ̀ ìjàpá àtẹ́lú àwọn òṣùwọ̀n wọn ni ìdáhùn ẹni tó pé ẹ ẹ gbọ́dọ̀ sí àti àti ẹ lọ́dọ̀ àwọn àdúgbò rẹ̀ sọ. àwọn kan ní àhèhè ọlọ́run ní ká fi hàn nínú ọ̀la kàkà ẹ̀dẹ́ àyà ìlú mi ní ìdáhùn lóòótọ́ àlẹ́yìn ìlà kàwé kò sí àlùjẹ ká yára ni kò sọ pé ká sí ìrùn. bọ́ọ̀ wọ́n padà wá náà. àwọn àwọn àwọn àwọn òkè àkàtì bàtà àwọn ẹjọ́ lọ wọ tí wọ́n lọ fún abúlé wọn ò yàrá rí o ara wọn wọn ò tẹ́lẹ̀ náà wọn lẹ́nu kan yá wọlé wọn lè kó lẹ́nu kan bá lọ́wọ́ wọn kí á ẹni sọ́nu ó sọ fún ti ra wọn ẹlú ilé wọn yìí. bọ̀dé ní sọ́wọ́ lọ́wọ́ ẹgbẹ́ jẹ́ àmì irú ìrìkan tó kọ́ lù o àmì irú kọ́ lẹ́sìn àwọn èèyàn rẹ̀ wọ́n á lọ́dọ̀ àlẹ́gbà mọ́tò tó wọ́n wọ́n wọ́n. alẹ́ ìwà ni ẹ̀yìn méjì rẹ̀ ráyìí. ànábì ò kọ́ ànábì ò kọ́ ẹnìkanlẹ̀ ó ní tẹ̀wúrà mi tọ́ yóò àbẹ́rẹ́ yìí wọ́n lè wọ́n lè wà lórí wọ́n lè ráyè nínú wọn ká jẹ àwọn aráàlú tó ń sọ ìjọba láàbù fọ́ọ̀tìlì كلام أحد على كلام الله ورسوله عملا بقوله تعالى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم nínú wọn ní ájá àrùsúnà lè àrùsúnà tó láwọn sí kan tẹ́ bá wá káàkiri gbogbo ìtàkọ̀ ẹ̀ẹ́lẹ́ lára àwọn ọjọ́ tó kù ẹ̀ẹ́lẹ́ lára wọn ni ọ̀dọ́ àrùsúnà lè kàlẹ́ ti máa rí dáàbò fọ́ọ̀kì mú kàlẹ́ mọ́ náà àbí àdàkàlà lè láìwọ̀rọ̀ a ń tún lè gbé ọ̀rọ̀ ẹ̀dá kan kẹgbẹ́ lọ́rọ̀ lọ́mù bá jẹ́ àbá kan gbé ọ̀rọ̀ ènìyàn kan gbé lọ́rọ̀ lọ́mù kan gbé lọ́rọ̀ àti mọ̀hánmà kó fi ṣe bẹ́ẹ̀ kọ́ra mi gbọ́rọ̀ sáà gbé lọ́rọ̀ àti mọ̀hánmà sọ̀rọ̀ bá wọn àwọn bọ́lá kò alùpùpù ló fi ṣe bẹ́ẹ̀ a pé lọ́dọ̀ ha lùpàlà lùpùpù náà nìyọ́ bẹ́ẹ̀ni ìjọba ti tún àyà kùránì wá àbúmú àdéjà ní muhammadu wa sọ̀rọ̀ lọ́wọ́ àyè à ó ah, jẹ́ kó ti tẹ̀mí iná wà sọ̀rọ̀ àkókò ìgbàgbọ́ wọlé. tí wọ́n bá fẹ́ mú ọ̀rọ̀ mi wá lérí ọ̀rọ̀ tó mú wá mi ó bọ̀ yọ̀rọ̀ tó ń náà wọ́n náà ọlọ́run ló sọ wáyé o ọwọ́ akọ̀rọ̀ ọlọ́run lẹ́ ọkọ̀ aráàlú lẹ́ ọlọ́run wà bá fi wà ìgbọ̀dá bá fi ọ̀tí ewu ni àdùn ìṣẹ̀lẹ̀ ẹ má jẹ́ àwọn àti ọ̀rọ̀ àwọn àfa wa àwọn àti ìjà ọ̀rọ̀ wa ẹ má jẹ́ àwọn àti ọ̀rọ̀ àwọn àfa ìjà ọ̀rọ̀ wa. Alam tó fi sunna a ní fura àmàdé ti ọ̀rọ̀ àwọn àfá yìí àmàdé gbé ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ àjáde ìbọn náà ní fúra àdẹ̀dẹ̀ wọ́n ọ̀tá sọ ìlú ọ̀nà sọ́lá sọ́lá sọ́rọ̀ wọn wà sọ́lá lẹ́sùn màtúmí. àdúrà gbà pé àwọn sọ́lá kò yí dé mú o máa ọlọ́run mọ̀ sọ́ kó lè àti ọlọ́run dáhùn kò dáhùn sọ́ọ̀rì àti ẹ̀já ti gbà yẹn dáadáa. wọ́n máa gbé ọlọ́run ọba ẹ̀rọ رب جوع الرحمة بجوع محمد قل يا الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله ẹ̀nà fi rọrọ ẹ̀dá kan lílọ ọlọ́run bá àbíọ́ àwọn ọ̀hánbẹ́ kẹlẹ́ ẹ̀sìn àmọ́nù náà tẹ̀sẹ̀rú àtúwá ìdàgbọ́ ọ̀sán ìyọ̀rí wọ́n yà bẹ́ẹ̀ hàrù náà mú ìkọ́wé kẹjẹ́ nípa àwọn ọ̀hánbẹ́ àwọn èèyàn níbẹ̀ lọ́rọ̀ ní ọmọ aláì alẹ́ bá sọ̀rọ̀ ọmọ ya ah, bàbá kàmá yóò sọ alálàbí tí ò dá àà ah, yóò wà dáhùn ní ọ̀dà òtítà ah. lọ fi dá mi àwọn táwọn ń gbàgbé mọ́ra súnà náà ẹ láti fẹ́ mọ́ alálàbí sọ báyìí ọní lọ́rọ̀ tó lè lé kan ọláyébá lè lé kan àwọn ànábì rè àwọn ọmọ rè ẹgbà pé kẹ̀kẹ́ náà lọ aláwọn àbá yìí náà ní kàdé ẹgbà bẹ́ẹ̀ tó wọ́n lọ́rọ̀ pọ̀ ọlọ́rọ̀ alibáńgọ báyìí alibáńgọ bí sọ alibáńgọ báyìí alibáńgọ lè kàdé bó ṣe kí àbá aláàbì tó ó lè kàdé àbáwà bìrì bá táwọn náà ti dí àbá tó tí wọ́n fẹ́ ọlọ́run bá tó àwọn náà ti dà sí àbọ̀ ọgbọ́ ọ̀tún wọn náà nínú ọ̀rọ̀ àdẹ́gbẹ̀kẹ́ sí àwọn aráàlú àìsànlá àwọn àkàlẹ́lẹ́ sábà fúra irú àwọn àṣìṣí bẹ́ẹ̀ àwọn náà ń dé ẹ̀dá kẹjọ káwọn fúra síra dáadáa ẹ̀dá kù ọlọ́run tó dáa káwọn sọ̀rọ̀ tí ó dáa sọ̀rọ̀ yá wa ọ̀rọ̀ burúkú wọn ní kò dáa èyí ló ń sọ àmà ẹ̀ ń tí ẹni bá ẹ sún ọtọ ọ̀rọ̀ ìgbà wà ní ìdí ẹni kọ́kà sí ìkanjọ́ kan ó lè gbé kò sí àtìsẹ́ lórí ìpínlẹ̀ náà ẹni wá jẹ́ ọmọ ìyá rẹ̀ tó yẹ kọ̀rẹ́ ìpínlẹ̀ lórí ẹ̀ ó ti tẹ́sí ọ̀dá o ẹ̀sìn síkì o ẹ̀sìn síkì nǹkan tó ṣe yín wọn pè kí ló lọ́la sí. ẹni ẹni tí o sọ ó lẹ́nu yìí ó lẹ́nu kọ́ ọgbọ́n ìyá rẹ̀ lò ní lórí àdúrà ṣe kíkọ́ ṣe tó lẹ́lẹ́ olóṣì rẹ̀ ṣé wọ́n fi mọ sọ pé kí ọ̀rọ̀ náà sí. wọ́n ní ìwà rẹ̀ lè هذا هو أيام القطاع المالي ọlọ́wọ́n ń sọ fún abẹ́ ká sọ ahọ́n wa ahọ́n wa sí ọmọ ìyá wa ká má sọ̀rọ̀ òdì sí ọwọ́ sọ̀rọ̀ òdì sọmọ ìyá rẹ̀ èyí wọ́n sọ pé ibi tí ìdẹ́nu burú dé lọ́dọ̀ á pẹ̀lú àmọ́ ìṣòro ìṣèlè kọ́tẹ̀ ibi yà náà tó sáàtì tàbí gbogbo ọ̀nà àbọ̀ sí èkú náà àbọ̀ mú yàgbé àbọ̀ èèyàn ní gbogbo wa ọ̀hún pẹ̀lú kọ́tẹ̀ wá fún nípa bíkọ́tẹ̀ nínú ní nígbà tí àwọn ọ̀rẹ́ wọn náà tí wọ́n kó fẹ́ lọ́wọ́ ni tí mo máa rí òdodo ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀mọ́ tó bí ọdún sọ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ àkókò àti bàbá àwọn kan náà kọjá ní ọ̀dọ́ máa lọ́wọ́ òdì ìwọ́n ní pé tó sọ̀rọ̀ dá òun ti fi fóun dẹ́dá àmọ́ ẹni yìí wá bọ́ọ̀lù láàrin Muhammad sọ̀rọ̀sọ́nà ó ń gbọ́ àrẹ mi lò ó ní sáàmù àlékàyà sọ̀rọ̀sọ́nà sáàmù àlékàyà àrẹ mi gbọ́ mi lóyún kì í ṣe òṣìṣẹ́ òjẹun bí. ẹ̀kọ́ sáà mi lọ ó dàbá náà ní nàbà ti ẹ̀kú bí àmọ́ kò sẹ́ni tí ó gbọ̀ wọ́n ń bú ọmọ náà ń bú wọn ábẹ́ bí ọlọ́run wọn lè tẹ̀lé àgbà ní ẹ̀kọ́ táwọn sọ àwọn tó wọ́n tó lò fáwọn sálámà sáà náà lè àlébí náà wá sí pẹ̀lú ọmọ ẹ̀dẹ́gbọ́n àgbàdà fún wọn bẹ́ẹ̀ ni àwọn sọ pé òkú àwọn àbábọ̀ fún ọmọ wà náà lè lọ́nà lọ́nà àbúbẹ́ tí wọ́n sàlámù lè fi sáàmù àlejò àwọn ọ̀nà sáàmù àlejò àwọn àwọn ọ̀wá ẹsẹ̀ kan láì tà gbọ́n lórí ó gbọ́ sẹ́ni tó bá lẹ́lí ó sì gbọ́ sáré ní ọ̀rẹ́ mi kò wá sí àìsàn lọ. àìsàn wa ni wọ́n tún wá ń sọ fún ẹnìyẹn láti lè dé làánà tó bá yàrá rẹ̀ ó sì lè pa. Anẹ́bí sọ̀rọ̀ báwo àyọ̀ sọ́lá tí wọ́n bú Anẹ́bí ní àìsàn tí ó dé àìsàn ní Anẹ́bí ọ̀gbọ́n tóbi Anẹ́bí ọ̀gbọ́n tóbi ọ̀gbọ́n tóbi sọ̀rọ̀ wọn ni àìsàn tó pẹ̀lẹ́ òun. إن الرزق لا يكون بشيء إلا ذلك ولا ينكر عن شيء إلا شاء ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn tó fi gbọ́ sọ́ọ̀sọ̀ yìí tí o ti gbọ́ sáà ní ìbẹ́tẹ̀ ìwà tí wọ́n ń yọ àkáǹdì ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú òun ní bí ọ̀rọ̀ sáà ń sọ láyé àmì pọ̀pọ̀ bá nígbà tó bá ti wá yọ ẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a yọ omi ọ̀rọ̀ wa ní kàkùtà. àwọn àti wọ́n sọ ní ṣe ìtàn èyí tí ọ̀rọ̀ mi máa ń bí mú sí ìsọ̀jọ́ pé ó ti kì. mo bá wọn pẹ̀lú lẹ́nu yẹn lásìkò tí mo bá ilẹ̀ ẹ̀rẹ́ ìlera ọ̀sẹ̀. alọ́nà ọmọ òfin ọdún káwọn sọ̀rọ̀ ní sí òsì ọmọ ìyá wa ẹ̀dí ọmọlẹ̀ ní alùsùnà ìwà ìkàmà ẹni ká fi lára ọmọ ìhájú alùsùnà ìwẹ̀lú nínú wọn ìhájú alùsùnà ìwà ìkàmà alùsùnà تعتبر توحيد وهو إفراد الله بالعبادة الدعاء ومن ذلك من عنوان العبادة àwọn hàrí tó náà wọ́n tó máa ń sọ pàtà òṣèlú pé tàòṣèlú tí a lè sí náà máa ń sọ pé tàòṣèlú ìjọba ìjọba máa ń gbà ló pẹ̀lú ẹ̀ máa ń sọ tàòṣèlú tàòṣèlú ìbádà tàòṣèlú ìbádà òun sì ni hàrí tó náà máa ń rọ̀ káńdà ọ̀kàlẹ̀ ọ̀rọ̀ wọn ló níjọ́ tó bá ti rẹ́ni tẹ́ pé wà sí ni tí ìpè láàrú sọ́nà tí ìpè ìfẹ́ra ẹgbẹ́ kọ́tù nàìjíríà tàbí lóòótọ́ ló ń sọ nípa tàwárí ẹ wá wòye sí ìwù tàwí ìdìbò ni wọ́n máa ń ẹ máa ń fẹ́ sọ ìwájà ni wọ́n máa ń tẹpẹlẹ máa ń tẹpẹlẹ láyé ní wọ́n lọ́dọ̀ bá tàbí ìlú ọ̀pọ̀ owó náà ti pẹ̀lú tẹ́rí tàwọn ìmẹ́ta tó ta ọkọ̀ wà tàwọn ìlú òwe yà àti àtúnwò àtúnbà àwọn onílù fúyẹ́ láàrin àwọn èèyàn tá a bá lò wọn ò ní wọn ò ní ilé ọkọ̀ mọ́ta nítorí ẹ̀ kọ́nà wọn ni wọ́n pọ̀ jà lé torí ẹ̀ ẹ máa ń pè sáwọn èèyàn àwọn àjọ tó ń tán tán tán náà parí ọdún náà tó wọ́n gbèrò ìta ìlú tọ́ bọ̀tú wo ti tẹ pẹlẹ mọ́ tàwọn ìlú àìlá rùbíyà àwọn gègé ilé àná àwọn náà nígbàgbọ́ pé fún pípa rùbíyà bẹ́ẹ̀ náà ní apákà náà wà sípa àmọ́ tí ń bàjá bẹ́bá bọ́bá náà bí ọlọ́run àtàwọn ọjọ́ rẹ̀ wọ́n ń já tàwọn ìlú àìlá dà sọ yìí káfíńtà yẹn dáadáa náà tàbó sún náà lọ fàúdì ìbáàdà òun náà yóò máa fa púpọ̀ láàrin àwọn náà àtàwọn díà ní àwọn bá wọn òun máa ń ẹ̀sìn ní àwọn bá wọn kí bá wọn bá a ti ṣe ń ta wọ́ dàgbà náà lò wọ́n àìsí àwọn yóò bá a mú àdìsán àbáwá ti sọ́wọ́n ìgbà wọn lẹ́rú ìgbóhùn tí òkú lórí ẹ̀sẹ̀ tí òkú lórí àánú ọlọ́gbà lẹ́nu ó tún wá kú mọ́ lọ́lá èèyàn kú lórí iná ẹlọ́lọ́gbà lẹ́nu bọ́lẹ̀ ẹgbọ́ tí wọ́n lọ́wọ́ tí wọ́n bá forí lè wọ́n látara ìmọ̀ tí wọ́n fẹ́ tó sàlàyé fún wọn pọ̀ nǹkan tó bá ń ṣe tó hàn kò ń káwà mú gẹ́gẹ́ ojú pẹ̀lú pé ọlọ́gbà lẹ́nu sábà lọ́wọ́ ọlọ́gbà lọ́nà توحيد العبادة wọ́n takò tẹ́lẹ̀ ní fún ìkẹlẹ́ gbọ́gbọ́n àwọn olùkẹ́ ẹlùpẹ̀lẹ́ wọ́n takò ìṣẹ́ṣẹ́ wọn takò nínú mọ́nà jẹ́ يحبون سنن رسول الله صلى الله عليه وسلم في عبادته وسلوكه وحياته لذلك أبداه غرباء بين قومه أما هذه السنة nínú ìṣẹ́bí wọn tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ti nífẹ̀ẹ́ sínú ànábì gbogbo lànábì ìlànà nábì wọn wọ́n nífẹ̀ẹ́ débi pé wọ́n bá nẹ́bí jẹ́ máa ń sin lọ́n àwọn bẹ̀rẹ̀ lọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ́wọ́ náà bẹ̀rẹ̀ sí lọ́n bẹ́ẹ̀ bá bẹ́sì kan wá tánẹ́bí òsì lọ́n bẹ́ẹ̀ àwọn àyà rí ìyàwó ti bá àwọn ti bá wájá mú níbi ìbáàdà wọn wọn mọ̀ bí wọ́n bí kò jà náà wà tó lókè bẹ́ẹ̀ níbi ìbádò wọn pẹ̀lú àwọn èèyàn láwọn àwa wọn tí wọ́n máa ń wù wọn kọ́ ìfọ́fẹ́ lọ́ba tó fún ọmọ ẹ̀sìn fún ẹ̀sìn àná lè jẹ ànábì àmà ṣùgbáyì ànábì àmà ṣùgbáyì ànábì wọ́n àyà ìtẹ̀lé wọn fẹ́ẹ́ hali sunu ni kọ́ bàtà bíi kékeré kan bá wọlé àti wọlé lórí ìpínlẹ̀ ìyọ̀ lẹ́sẹ̀ gbogbo gbogbo sọ́sọ́nà àdáni ni wọ́n ń wù wá. kọ́dà bí o bá ní jẹ́ kí wọ́n fáìn náà ẹ̀rọ bẹ̀rẹ̀ àbílẹ̀ yìí wọ́n ti á ní kúrakúra èlò kẹfẹ́ lọ́rùn kúrakúra bọ́ọ̀lù kọ́lá kò ní bọ̀ kan rẹ̀ jẹ́ kó wọ́n ní kúrakúra. nífẹ̀ẹ́ ká lórí sí ọ̀sùn náà lẹ́bàá àbí òkú gangan lókè wá wù mí gbogbo lànà ẹ̀rọ tẹ̀lé ọ̀gbọ́n wa lọ sẹ́yìn. Nìbẹ́rì torí tẹ̀sí ìṣó ti máa wọ́n tún náà la àtẹ̀lú mọ̀lọ́gà bẹ́ẹ̀ náà kọ́ kókó máa kó lẹ́lẹ́ láti ìgbẹ́ ìgbà ìṣẹ́lẹ̀ kó àríwá náà bí àjẹ́bí ló bá dé léjì ní ìlú ọdún ìlú ẹ̀sìn tó lé ọ̀nà ọ̀rẹ́ ó ti ti gẹ̀ẹ́ ìlú ìwé tó yà lọ́wọ́ tó gẹ́lẹ́ yà láti ẹ̀ kí ìdájú máa wà ẹ̀ wá ọdún wọ̀ bá sórí ìdí tí àjẹ́bí yìí mú wa di àjòjì láàrin àwọn ọjọ́ ọgbẹ́ jẹun ìtàmẹ́ta tó lọ fi jẹun ìrọ̀lọ́sẹ̀ ìtàmẹ́ta kó àti ìrọ̀lọ́sẹ̀ gbogbo ẹ̀ náà àlẹ́bí náà ni gbogbo ẹ̀ náà àlẹ́bí ni sálẹ̀kùn ma ọ̀dà sálẹ̀kùn àlẹ́bí mọ́tò ni bíbí kàmọ́lá tó ọ̀dà ẹ̀kọ́fẹ́ iná mọ́tò náà àwọn alábẹ́ ni ó àwọn alábẹ́ ni ó abàdà bọ́ọ̀ débẹ̀ ẹni tó lọ́lẹ́ tuntun náà lónìí nínú tí máa ń jẹ́ nílò yí àkóró tuntun náà ní Muhammad tó bẹ̀rẹ̀ tuntun náà tó tuntun kó rẹ̀ àtẹ̀jùmẹ́fẹ́ àtẹ̀jùmẹ́fẹ́ kò sí sọ́kọ̀ láti ìlú nǹkan tí ò lẹ́rìí ni ìyànẹ́bí òkú mọ́tò tí ó ti mọ́tò alẹ́ nìkan àwọn kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ìbàdàdé ìbàdàn tó bí náà bẹ́ẹ̀ kó já tó bí lóhùn áà ìjọpọ̀ bàdà láwọn ìrírí ti bá ẹ̀kàn gọ́ọ̀mẹ̀tì ìjọba wáyà yìí practical ẹ̀rọ yìí wọ́n ti àwọn kan lórí kó mà tó wé ẹni kó mà ẹ̀rọ nígbà nígbà àwọn òun wọ́n lẹ̀ wọ́n pàì ní kọ́ọ̀tù láti mọ ìwé ní ti ọ̀dà àwọn kọ̀ọ̀kan nígbà ń bẹ́ẹ̀ nínú wọn òun mọ̀ tó máa yẹ ní ọ̀dà yìí ọkùnrin lọ́wọ́ yọ̀ máa ń rí ti ọba yìí ló ti mọ̀ sọ fún àdúgbò ní ikú wọ́gbọ́n lẹ́ báyìí onímọ̀ mọ́tò àwọn aláwọ̀ ọ̀gbọ́n sàǹkóní káàkiri gbóòrò ìtàlẹ́ ìgbóòrò àti ìgbóòrò àwọn náà ní ìgbóòrò púpọ̀ bọ̀dí tí máa ń kíyàn kíyàn ti ní sí abàlàbọ̀ ọ̀dẹ́ bẹ́ẹ̀ àti ìdùnnú wà mẹ́wọ̀ àti ìdùnnú kó bá wọn wọn á lọ ra ràǹkómìlẹ́ kánú àmọ́ tó bá wọn kàn jẹ́ ni pé nígbà tí wọ́n lọ mọ́tò wọn fi kó wá wọ́n fi mọ́tò kúrò àti bọ́lá kánú èyí ní rìn lọ Ìgbàdí ìdọ́gbẹ́ta ó lè rẹ̀. Ìgbàdá lọ́dẹ kọ wá gùn àkómi wá kọ ọkùnrin sábẹ̀ọ́ta ń da àdúgbò ọgbà títí kọ́wọ́ jàgbé sí ọ ẹ̀pẹ́ òun ló fi bàyà lè bọ̀ òun tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ́ ìrìn àtẹ́bí tó bẹ́ẹ̀ lé ní ẹ̀ka tẹ́bí ẹ̀sìn padà bọ̀ lábà rẹ̀ ẹ máa wọ́n tó máa ń tó máa ń pàdé ní ẹ̀sìn ẹ̀sìn máa ń tọ̀ lábà wọn lẹ́wọ̀ ẹ̀ máa tó máa ń òṣìṣẹ́kà ìmọ̀ fún àwọn èèyàn pé ibi tí ẹlẹ́gùn yìí ó tayọ yìí ìmọ̀ fún èyí tó fẹ́ ó tayọ ó tayọ lákàyè rẹ̀ wàláì fat ọ̀pọ̀lọpọ̀ lónìí ó lọ́mọ kájọ kan ìmọ̀ ìmọ̀ gbọ́ àbúgbèjì gbàtàgbèjì bẹ̀rẹ̀ ìjàbàtà ni ó tàbá ti wá ti fún wa ní àyè tí ń bọ́ mọ́nà àpèjì lọ gbọ́ yìí lórí bẹ́ẹ̀ dà àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ní ọmọ rẹ̀ ìtọ́kẹ́gbẹ́sẹ̀ lé yóò ga jọ lọ́rùn àwọn ìgbésẹ̀ bàbá rẹ̀ aláìkọ̀wọ́ ó kàn ti ta làbárí àyàn ó ti ta bá pàdé wá lórí ìsálámù náà ó yẹ mímọ́ mo lọ bàtà tàbá wo ìwé lọ́kùn tó ń tọ́ra wọ́n lẹ́yìn ìwà láì kò sára lọ sí mi máa máa bẹ́ẹ̀ tẹ́fẹ́ tú àgbẹ̀jù ló bá wọ jàbàdíyà àbí òun ló jẹ́ fún bàtà àgbẹ̀jù tó jáde tó jàbàdíyà báyìí òun náà jáde ni kò lè wù dáńdè mọ́ láàrin àwùlá wà láàrin àwùlá kò padà sọ́dọ̀ tún nàgbà mọ́ tó ti sàfẹ́ gbìyànjú ó ti sàfẹ́ gbìyànjú

ó ti yànbọ̀ ẹ̀rẹ̀ ó ti yànbọ̀ mi sí àgbàjìjà kí ló máa ń fi yàn jẹ́bọ̀ rí láàrin àwọn èèyàn kébọ́ tayọ àlà dìdẹ̀lì ẹ̀rí ni kébọ́ tayọ àlà ẹlòmí ló ní búrọ̀bá òdòun pé bẹ́ẹ̀ ni ó tayọ àlà yìí lóòótọ́ yìí àwọn èèyàn rí ọgẹ́ bí àjòjì láwùjọ rẹ̀ lóòtọ́ pé ẹ̀kún gbọ́ ti lágbàjába ó ti rí bàbá òṣèré ìmọ̀mù wọn tó bá ti kí ló sọ́kọ̀ bàbá ẹ̀dùbà ó ti rí èyí kẹfẹ́ ó ti gẹ̀rí ìlú lóòtọ́ but gorí kù ti ẹ̀tọ́ ẹgbẹ́ ẹ̀yà yìí kò sí jẹ̀ sí ìlú àárín yìí lára wọn sí àwọn àṣẹ ìtọ́n tí wọ́n bẹ ní ojú ọ̀nà káàkiri ńlá tí ń pààyàn síbẹ̀ láàrín máa ń jà wọ́n tí wọ́n ti àwọn ọlọ́run àwọn bẹ́ẹ̀ ti tún náà wọ́n lè bá tàbí ní àbàrà ya bẹ̀rí fún ní ayẹ̀kúrò àbáwù láàrin àwọn èèyàn wa ìhìn àbẹ̀rí fún ní ọ̀ nígbàtàbà alẹ́ ìfẹ́ lálùsùn náà tí ó ti mọ̀ lọ́wọ́ ẹgbẹ́ ìgbọ́n tó balẹ̀ síbá tí ò lè ha ò lè ha wà láì nìkan ó ti fún láti ilẹ̀ olóhùn ní ìtọ́jú àyíká lórí ọ̀nà bóyá káfà ó ti bojú ọdún mọ́jú wa àwọn ọmọ balẹ̀ síbá tí wọ́n wọ́n dákùnrin máa ń bàtà ní bàbá bá jábọ̀ ọlọ́pàá mọ̀ tí ọlọ́pàá mọ̀ mi wọ́n ọlọ́pàá mọ̀ mi wọ́n ìlágbára gbàgbà mi lẹ̀ tèmi àmọ́ kò lè ọlọ́pàá mọ̀ bá pé tẹ̀gbà tẹ̀gbà yìí o ànẹ́bí ò parí ẹ̀ má parí bí àná èmi ò nígbà náà lọ tó àgbọ̀rọ̀ lágbára pé gbogbo wọn wọ̀ ọ́ lọ wọn ní àyè tó báyìí bá náà adákẹ́ lórí ẹ̀ àtọ̀wọ̀ ẹ̀sìn ọ̀lẹ́dẹ̀ ájú ẹ̀rọ tí wọ́n á dúró síra ájú alágbọ̀dọ̀ ájú èyí ètò sáájú ní jẹnu gẹ́gẹ́ ìran àwọn gẹ́gẹ́ ìran àwọn ẹ̀wọ̀n èèyàn bí ayé wọ́n bá ti bá ti ọjí máa bí wọ́n mú ọ̀rọ̀ aláìsílẹ̀ bọ́rọ̀ bá yà lọ́bẹ̀ a máa ń sọ àgbọ̀rọ̀ gba àti lágbà tó àwọn àgbà ọ̀rọ̀ máa ń yíò àdúgbò ọmọ máa ń gbé bá dá owó lórí káàkùn ẹ̀lẹ́mùyàn náà ń ta ló ń gbà lójú ó bá lọ fẹjọ́ tó lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn ọmọ ìgbésà àgbẹ̀mọ̀ wíwá ní sèyí ẹ bá ẹ má ẹ má ẹ bí pàtà àwọn èyí ẹ bá tó ẹyí ẹyí ká yẹ wò dáadáa ṣètò ọ̀sẹ̀ ti tẹ̀mú wa o ọ́ ti tayọ àlà ọ́ sì mọ ẹgbẹ́ ẹgbẹ́ bí gbé nínú àwọn búrọ̀ bá wù láwà bẹ́ẹ̀ alẹ́ sọ pé ọ́ jájọ́ jù bẹ́ẹ̀ ni tó ń sèyí kèé ti làlà mẹ́fà mọ́ náà sọ̀rọ̀ láwà sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń kéka ìsìlá bá náà wọ̀ وسيعود غريبا كما kàtúbà ìlòkùrọ̀bà àlẹ́ ìgbà tí ìsìlámù dé lójú àwọn èèyàn bí a lè fi ní o àlẹ́ ìyẹn padà padà lájú ìgbì náà ìyẹn ni pé tó wá dìgbè yẹn ayé tó wá dáwà tó kan àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà táwọn ìbá tó ń ṣe mú àwọn ará rẹ̀ yẹn lórí àti ẹgbẹ́ tó ń lò ẹ̀rọ pọ̀lọ̀ náà ní tọ́ba jáde òkú lélẹ́rí láàrin àwọn èèyàn pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀rí o ní ìgbésẹ̀ àti àlejò ní àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ló fún mi kò dáa ọba rẹ̀ ló ha ah, tòkòtò rẹ̀ ní sùpáàkì ewu tó lé léyìí kò lọ́wọ́ láyé ah, àlejò ló rẹ̀ ó ń lọ lábẹ́ ìlú akọ́dà àfààní gan-an ní èkó bá eléyìí ó ti wọ́n lẹ́yìn ìjábùrẹ̀ ọkọ̀ ọjà bá nílé wọ́n lẹ́yìn lọ́lẹ́yìn eléyìí ó ti wọ́n lẹ́yìn ẹ̀rọ tó lè fi apá rẹ̀ ọ̀rọ̀ àti kuma jawabin kana mafi tsoron kama fa kama kama sannan hukuman furawa nínú àwọn mọ́nẹ́jì hálù súnà pẹ̀lú jama'a láà tàtàràtọ̀ إلا لكلام الله وكلام رسوله لأنه معصوم الذي لا يثق عن الهوى قول سبحانه إنه لا يملك الحق لا من هاي قالوا سنبي قالوا سنبي تعاقب بلدك كيف التعاقب نعم في الفور مثل وجه الله لا الله مثل وجه الله لا الله في الفور عدم الاتباع عفوا الله نكتب àtàlẹ́ ìmọ̀lẹ́ ọ̀pọ̀ tó ní ìtààbù ìyá àwọn afá òyìnbó yìí àwọn tí ó wọ ẹsẹ̀ yìí ìtàkùn sọ bẹ́ẹ̀ ẹlòmí ìdílé ìgbú lónìí ìtàkùn sọ bẹ́ẹ̀ ìtàkùn sọ bẹ́ẹ̀ ìtàkùn sọ bẹ́ẹ̀ yóò kò wá nímọ̀ pé tààkùn nílé tí ń bú àwọn ẹ̀sù bí lélérí tí àwọn sàánsùkù lórí mọ́lá àbí àwọn àbá wọn déédéé sọ́wọ́n àwọn tó wà ní kéèké apá náà ti ní tiwa o ní àwọn apá tiwa náà látàwọn àfẹ́kà ní sọ Báwọn ilé ìgbàlọ́wọ́ wa, ẹni kìí wọ́n tó ti tọ́nà ọba. Tọ́lá ìlú tọ́nà ọba tí ìbá ti ní kan ní ìta lẹ́gbà lọ́wọ́ wọn. Tọ́lá ìlú tọ́nà ọba la fẹ́ràn àfa wa. Níjọ́ náà bá ti tàbí pé yóò sì ti mọ̀ bí a ti jábàá mi lọ ìdílé lọ́bẹ̀. Ìdílé lọ́bẹ̀. الإمام مالك رحمه الله تعالى يقول مرة ليس أهل بعد النبي صلى الله عليه وسلم إلا يؤمر من قوله إلا النبي صلى الله عليه وسلم الإمام مالك يقول لي يا نبي قلت لي كان إن بلاين ميا لي أنا محمد gbogbo ẹgbẹ́ àti àgbà lẹ́bí àmọ́ mú inú ọ̀rọ̀ rẹ̀ àpòmọ́ a nri, ní ìtànẹ́wọ́ báwọn afá wọn ti gbọdọ̀ yínú kò wá fún ọ̀tún gbàtàfà rẹ èyí tọ̀ ọ̀hún lọ́dọ̀ rẹ tó ti sàtìdé nínú táwọn tó dákẹ̀mọ́ lórí lọ ẹni bí ẹlẹ́gbẹ́ àwọn àfá ẹlẹ́gbẹ́ wọn ti ti mú lọ́nà àfá rẹ àgbọ̀gbọ́ lè lọ́nà èyí tó bá ti jùlẹ̀ mọ́mù bọ̀ torí pọ́ èyí tó lé ní àbá rẹ̀ ń sọ àbí ní tí ò ní kò lè kò ìjẹ́ ìjẹ́ sí àbá rẹ̀ ní ìgbà àwọn ìjìnlẹ̀ kò yọ kúrò nínú pété àpapà rẹ̀ ni ah, ìkọ́mọ̀ ti di àwùjọ yìí lọ́kùtà nù ọ́ èyàn ọ̀rẹ́ ti yàn bá pọ̀ ti yàn tó nà bá rẹ̀ pé sọ́mà ti di òfin ah yóò sì ìwọ́n lọ́dà pọ̀ kéwú àbá rẹ̀ náà àmọ́ ó láti lè kàbá yìí ó láti lè kàbá yìí ẹni máa ń sọnù bíláì làwọn èèyàn kò sí àfa àwọn láyé tí òní kọfẹ kò sí àfa àwọn láyé tí òní kọfẹ kò sí àfa àwọn. wàhálà ọ̀rọ̀ wa ni pé àfa àtàwọn ti mú tá a gbá díẹ̀ ó fi dòdò inú àwọn bí káwọn sọ wípé yìí ẹni kan sọ̀rọ̀ kan jó ní náà àpá náà àpá súnà náà àpá tára mẹ́ta pàpà súnà wọn àmọ́bí táwọn tó ń tẹ̀lú ẹgbẹ́ àpapà wa ti lè tẹ́kì láwọn àpá àtàwọn ọmọ òsì ah, ní àà ní mẹ́tẹ́kì rẹ̀ bọ̀ tí a máa ń gbé èyí tí ó sọ ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́já sí ìtẹ́sìn wa ọ̀ gbogbo àlà là ń léwa kúrò náà ìfowópamọ́ mùsùlùmí àdìfowópamọ́ mùsùlùmí ẹ̀kìnà tó wọn àmọ́ ààbò ọ̀sánlẹ́bì káwọn tó ní ìfúnwàm wọ́n ti àpéjì afẹ́kọ̀rẹ́jì àpéjì wọn káàkiri wọn àpéjì ààyè ní sẹ́yìn kọ̀rẹ́jì pèsè ó ní ìdára àyíká ìfúnwà náà mùsùlùmí tọba ti ráwọn ìfúnwà mùsùlùmí bá gbàgbó kọ́ sọ́ra fún wa kọ́ ti tọ́ba àwọn èèyàn pé hàádà ìfúnwà rí náà sọ ọ̀rọ̀ mi àwọn àmúbẹ́yìn bí ẹni mọ́ mọ́ àbáde ń kọ́ ohun tọ́ọ̀bí ní ti ilé ìwọ́nà ti dàbí àwọn ẹ̀sù ń fi tẹ́fẹ́ pápá rẹ̀ bá ní pé kó lọ gé ìyàbá rẹ̀ wáyé ti gé àtàánú tọ́ọ̀lú máa ti bẹ́ẹ̀ nǹkan tó fàyẹ sọ rẹ̀ oòrùn ó dà pípọ̀ bá ní ìfòwá ní júwe báwọn ilé ìfòwá

tí a máa tó gbé ìkìlá tí a máa tó alẹ́ sẹ́kọ̀ọ́ tí a máa lè tán ìlú ìkìlá tí máa ń máa ń dààmú yẹn lọ ẹ̀rọ ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tó dáa ìtayà láwọn abẹ́ ẹni tó sọ èèyàn ní ó lè tàbíté kọ́nà ó sọ pé padà kọ̀rẹ́ ìdára ìpadà báwọn ní gọ́ọ̀nù náà bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ àmọ́

حق المسلم على المسلم فصل السلام ìwọ tí mùsùlùmí lọ́dọ̀ àwọn mẹ́fà ni tó bá sálámà tí ó dá ọ̀sán rárá kábàlẹ̀ èdè hajjíru ni ìmọ̀ ní ààyè ìmọ̀ ní ààyè lẹ́yìn ìwà yìí àwọn ọmọdé nígbà wà yìí àwọn ọmọdé àwọn ọ̀dàdúgbò yìí lásìkò sọ wà ọláwọ̀ ìfásitì mùsùlùmí náà wọ́n àwọn oníjẹ́bẹ̀ nǹkan tí ó ẹ̀ tẹ́lẹ̀ tó wọlé ní ọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi rọ̀ àwọn ọ̀tá àwọn dáúdáwùjọ ọ̀mọ́ síjọ́ so wọ́n rí ẹ̀yìn méjèèjì bí kankan náà àbáwọn táwọn tẹ́lẹ̀ tó wọ́n lọ́tọ́ wáyé àdé sábàárí wa tẹ́sìlá wọn náà tí wọ́n pè wá wọ́n ní kankan náà ní ẹ̀ka ìgbàgbà ìjọ́ àwọn èèyàn ẹgbẹ́ ìlànà sáré máa rẹ̀ ṣé ọfẹ́ kàn sí ààrẹ pẹ̀lú ikú sí ẹ lè fi sàdọ́nù tfc tààrùnù ẹlẹ́gbẹ́ ni wọ́n ò táàpọ̀ pọ́ọ̀tù wọn látàbí lòdì láyéláyé ẹ̀rí kọ̀ọ̀pì àwọn ọ̀dọ́ àwọn ìṣòfin ìlànà táwọn eléyìn wọ́n múkì ó túnmọ́ púpọ̀ kẹrìsù sí àyíyàpọ̀ àbẹ̀ṣẹ́ abẹ́kọ̀ ìlànà ọgbọ́ ó túnmọ́ kẹwọ́n yá àti ìkútẹ́kọ́ ọ̀dáwọn eléyìn àwọn ìlànà ni wọ́n kàn ní àti lórí ẹ̀ tí ó sì já ló ti kúlò fún èsù bí gan títí láìláìlà láwọ́ tí ò ní ìṣẹ́kọ́dù kọ́lá tó ní oníkọ́dù rẹ̀ lábọ̀mù

àmọ́ èyí tí mo rí kó dáa yìí ọ wá fẹ́ lébi ẹnì kan bá ti gbọ́ pé ní ìdá fún tó bá ti kú ẹ máa ti fi lébi tẹ́kí tó bá ti kú wọn ti wọ́n ti fi lébi ni o. kí ló wà yìí kú kí èèmọ̀ ní àná kí èèmọ̀ ti fi lébi dé bá wà kú. ìlú àwọn ọmọ ti lébi wọ́n lé lóde ẹgbẹ́ sálábù kan kọ̀ ibi tí a bá irú rẹ̀ wọ́n lòdì kọ́wù sọ́lá inú àwọn sọ́lápù ara àwọn sọ́lápù ní sáwọn sọ ní wọ́n lé bí bí àti máa ń ta kò ó tí máa ń tí ń gbógun tí kò sí ní àkú nínú kọ́ ní ìwà bá ẹgbẹ́ rere o ẹ ọ̀tá yìí ó fẹ́ fún àpẹ́ máa fún ẹ̀kọ́ tẹ́lẹ̀ mọ̀ àwọn bí bí ní owó àti pé òun lè ń fẹ́ jẹ́ áàtúrà tó àpòjì àlàáfò yìí ọlọ́run òun lẹ́yìn yẹn jẹ́ sínú sí ní agbára inú ẹ̀wà tó wà lọ́gbà pé àkẹ́mọ̀ ah, tó lè rí sáàbù ló lé à ọmọ ìdíkù tí ó jẹ́ àìkọ́ ó lè ní à nìtó jáàmọ̀ lé wọn jáàmọ̀ kí wọn ẹ̀kẹ́lẹ́ ọ̀wọ̀ wọn bá wọn lè pé nígbà bá ní sọ̀rọ̀ ẹ̀yà gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn ìsálàmù sọ̀rọ̀ sálàmù àwọn méjì bọ̀dáwà ti ìbọn kan tó tẹ́lẹ̀ máa bá ní o kò sí kò sí máa ń fà á ìsáré ní kọ̀ǹpútà ló ń fa lọ́kọ̀ báyìí ẹ wá já wo ọ̀rọ̀ wo lọ́ra lẹ́nu sọ́kọ̀ nínú àwọn ọmọ bí ẹ ti máa mú ọ̀rọ̀ àwọn sára àwọn ọmọ náà alẹ́ ti gbàgbà àwọn sábà rẹ̀ wọ́n ti gbó kọjá alẹ́ ti dìde kí wọ́n gbó kọjá kí ẹ fà òkú jọ́ọ̀nù ní bá àwọn ìmẹ̀ tó kú yẹ̀wú ní ìjẹ́ àwọn ẹgbẹ́ agbọ̀rọ̀ farabalẹ̀ dẹ̀dẹ̀ káàdì àwọn àfáà sún náà kò sì sí àwọn àfáà sún lọ́wọ́ ọjọ́ ọjọ́ ti tẹ̀ náà ìdí ànábì lójú ọjọ́ lẹ́yìn tẹ́lẹ̀ ìláìláì ìdí àfàfihàn bọ̀ ọjọ́ lẹ́yìn tẹ́lẹ̀ kò tètè kò tètè tọ́wọ́ tí wọ́n lọ́lẹ́ ìdẹ̀sílẹ̀ ọ̀dùgbé ọdúgbé ipò màásùn mẹ́rin ẹ̀yẹ nítorí pé àlùwàlá wàlùbárọ̀ nítorí òṣùlẹ̀ àìsílẹ̀ fún ẹ̀jẹ̀má àlùwàlá wàlùbárọ̀ káńtì fẹ́ẹ̀yàn káńtì fúnra rẹ̀ àmọ́ nífẹ̀ẹ́yàn lórí dáadáa a sì mọ kórìíra orí akókò tó ìbàjẹ́ àwọn kan máa ń bẹ a kórìíra wọn ọdẹ tìǹkan kò sẹ́ni tá a lè nílò ọdẹ tìǹkan a máa níbi ha lè tó nà a máa níbi mùsùlùmí ní òbí wọn dáadáa tí bá ń bẹ lára rẹ̀ ìnáwó ìtọ́jú ìwà ẹ̀kú nínú dáadáa tí lára rẹ̀ ní ti fa wọn mà ń kúnlẹ̀ sẹ́fẹ́tìdì àmọ́ kò sẹ́ ìfọ́nùsàn ìkúnlẹ̀ ìsẹ̀bíyà ìsẹ̀wòlúrí ìsẹ̀láwí òwòsílòsí wà láti ìnà olùsọ́ ìwọ̀yẹ̀sù ọkùnrin rẹ̀ gan lójú àbúgbẹ̀rẹ̀ rẹ̀ olè ìkórìíra bọ́ nítorí olè jẹ́ ọdẹ́ tìtẹ̀ ọwà ní ẹ̀rẹ̀ ní òjú wọn dáadáa láàrẹ̀ báwọn bá kúnnà rẹ̀ nínú káàkùn lẹ́nà bá kúnnà rẹ̀ dáadáa olóòlì ó ti ní ìkọ̀fẹ́ ìkáwò láti ìdíbí lórí rẹ̀ káwò láti ìdíbí rẹ̀ ẹ̀rọ kọ̀ọ̀ náà àárín ní ó pàtàkì púpọ̀ ó yẹ kí n kọ́ ní lẹ́sìn ìgbè nígbà tí mo fi fẹ́ lọ lé àmọ́ gbogbo ọ̀rọ̀ bá dé ìdìkan ní sábà ìfẹ́rì àmàtẹ̀síwájú ìwádìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ká sọ yìí àmọ́fà ìṣúra ní àgbọ́yé ní orí ẹ̀ wọ́n ti fi orí ẹ̀ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ wọn náà. صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته àtàwọn oní ìpínlẹ̀ ọmọ ya wa sí ayélujára ní ìgbà ìdàgbà náà òun náà bára gbogbo ọ̀sùn kẹra wa máa ń tẹ̀ pẹ̀lú wa máa ń tẹ̀ pẹ̀lú ojú àti wa sọ̀rọ̀ tí ó lọ́wọ́ ìpẹ́ náà pé ọmọ rẹ̀ ìgbọ́n rẹ̀ lọ́wọ́ sọ ọ̀rọ̀ ayé nígbà wọ́n máa ra owó máa ń rí pé ọ̀kan báyìí máa ń gba owó fún wa láti kàtó fi ìrànlọ́wọ́ máa ń fẹ́ owó ọ̀dọ́ wọn lò sọ́dọ̀ kò sí abáre ti àkójọ sí àtẹ̀wọ́n lọ́wọ́ ọlọ́run tó dáa nígbà tó bá tà wá wà láyé àwọn tó bá lè dé ìgbà náà wọ́n máa ń gbà àwa nínú àwọn obìnrin káyọ̀ nípa pọ̀jù one two three four five now one thousand okay. Tí àwọn

tí mo tọ́pẹ́ tó ráyè ìgbàmọ̀ ìpánu lọ sí àwọn táwọn ìpá ìka má bàrà àgàtì ìgbèrí làwọn nàìjíríà ọ̀sán ni àwọn táwọn ìka má bàrà àgàtì ìgbèrí ìdílé àwọn òòtọ́ tó wọ́n àwọn òòtọ́ pé kọ́kọ́ mú sí bí o wọ́n bá ti ń kọ́ ẹ̀kọ́ fún ìgbé àjọ wọn sí òkú wọn wọ́n ti ń lé ìgbé tó ti wá sí pé ẹ má bàa ara jà mọ́ ká lọ́kọ̀ọ́ báwọn ìfàlù àrẹ̀ pé àrẹ̀ kì í bá Yẹ̀wúdí rajà. Yẹ̀wúdí rajà. Àwọn aláyọ̀ láti ìfọ́ àjọ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ ní ẹgbẹ́ náà sí àwọn ìwọ́n mi kúrò ní àtàásùmù ni ìzákùnlá ọ̀fẹ́rọ̀ àti ìpínlẹ̀ tó láti pọ́ìntì ní tí ó yí alẹ́bà gbọ́sán sọ yí lánàá yẹ tó bìí bọ́ ìsínà tó tẹ̀lẹ̀ lára àwọn mẹ́tẹ́kì ìfòwá ní tí wọ́n ṣe wọ́n ní ẹ̀mọ́ gbogbo ọ̀gá táwọn ìyàwó bá produce ó gbọ́ fún wọn wọ́n lẹ̀ gbọ́dọ̀ ra ẹ̀ gbọ́dọ̀ ló sẹ́rẹ́sì sí gbogbo alámájọ́ ń gbogbo tí wọ́n gbà yẹn ní ara ah, ẹ̀ ń tayọ àlà pé àlẹ́bí gan máa ń bá wọn ra ẹ̀ ń bá wọn tàjà bọ̀dì títí tá a ń kú ilé táwọn sọ fúnra wa sí pé àwa ah, gbọ́ òní kì í síra bí alábẹ́ ti tún náà irú tá a ń kú táwọn èso fi ń ní sáfà wọn ò ní kó lọ gé eré ìyá rẹ̀ wá àwọn ló ti ní àlébùrà àwọn àwọn ìwádìí ìgbẹ̀gbẹ̀ lórí táwọn o àwọn ni gbogbo ọba ń rajà gbogbo ọ̀sán wọn a táwọn ṣe ẹ̀yìn wọn tó sọ orú ẹ̀ bọ́n tó ní pé apáta níbẹ̀ sí ni ẹ̀dínú ẹ̀ kọ́dà ìgbẹ́bí tó wọ́n ti lórí pé inú àwọn bọ́jà tó máa lé ìtajà àdúgbò ti tán wọ́n ti gbé ní táyà pé ẹ̀gbọ́n ìdí àdúgbò àlọ́fẹ́ o. àdúgbò àlọ́fẹ́ wọ́n yà àdúgbò àlọ́fẹ́ kó gbẹgbẹ́ ìgbé ìwà ní mọ̀ sí àdúgbò àlọ́fẹ́ ọlọ́run sàmàlà wa ọ̀nà ìtàkùn ìtàkùn àgbọ̀rọ̀ máa ń kí èsì kàríkà máa ń kọ́ ọlọ́run sàmàlà wa. à ń pẹ̀lẹ́ náà sọ nílé yìí ẹwọ́ yìí ó ti gbó dáadáa mo ti kọ́ kí nígbà tí wọ́n sọ nílé lábàtà tí wọ́n ti wà bí alẹ́ ní ilé bá wà yìí wọ́n àwọn lára ló kọ́ bá ti gbé mo lára ló tó láwọn ní káńká lọ́wọ́ yìí tẹ́lẹ̀ ló gbé ẹgbẹ́ ọ̀rọ̀ lórí kan tó tẹ̀lẹ̀ ipò káàmà tẹ́kù tó tó tẹ̀lẹ̀ láìpẹ́ ilẹ̀ tí ní àwọn kàlù kàbálẹ̀ bó tá ń dájú máa kálẹ̀ kọ̀ọ̀kan káwọn pàtí ìsìn wa sí nígbà jẹ́ wà sí nìyẹn pé táà jẹ́ wọn tayọ àlàbáyé tó tábà wà pàpọ̀ tó ti gbóni èmi èmi nìyàwó èmi èmi nìyàwó àti o ó lẹ́ni tó bá gbà tó bí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ kò sí láti máa fẹ́ àtàkì so àwa tí ọmọ sì ní ká mú ká lè gbó ká sì gbó lé kàtà ń pè ní kàtà ń pè ọ̀pọ̀lọpọ̀ bá fi Thank you.

Gbogbo àdókòó nílẹ̀ tí wọ́n ti gbogbo wá yáyè, ìgbòdà lọ́dún sára ìgbàdà, ìgbé wọ́n ti gbogbo very much in growth. This program is meant to be a very large, very large school. We are going to go the one? Ọlọ́ fọ́sí lọ bèèrè lọ́nà àwọn tí a ń lò kìlà sí yà. Àwọn tí a ń lò yà máa tẹ̀yàpá lórí ẹ̀ tó bá ti sìn tí àwọn ìkàlùkù lẹ́nu àgbọ́yé rẹ̀ pé gbogbo ìgbà tí ẹ bá ti ń ríra lórí àjò ní ìgbà tí ẹ̀yàn lè ti pẹ́ pípẹ́ ló mí nì sẹ́kẹ́tì ti pípẹ́ ló mí nì ìgbà mí because àwọn àjẹ́bì ní ti ti lọ mọ̀dí náà sí lọ mọ́ta àti lọ ṣe sí lọ sí kí níbẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ àwọn ìdílé èyí mọ̀dí náà ní ọmọ kó ọmọ kàdí tó pípẹ́ pípẹ́ nínú mi ibi tí èèyàn bá ń gbé ó lè jẹ́ lùkúnyà bí mọ́ta àti bí mọ̀dí náà ti pàrọ̀ jẹ́ lùkúnyà nígbà tó máa ń sọ̀rọ̀ ṣẹ́gẹ́sì pé tó bá ẹgbẹ́ owó ìgbà mo wá tó òun lẹ̀ yìí ni ó ti dára lẹ̀ yìí tó bá wá tó òun lẹ̀ yìí wọ́n dà ó bá máa lọ lẹ́kọ̀ọ̀kan pé pé ẹ̀kọ́ oúnjẹ ní ẹ̀tọ́ tí ìbẹ́ ń sọ̀rọ̀ àjò aláwọn sọ̀hábà tí wọ́n wọ́n ti mọ́tò so mọ́tíkù yẹn rárá àpá kan lé ọ̀nà lórí àti náà lórí rọ́ ọjọ́ mẹ́rin náà so wọ́n dára tó ní àpàlẹ́ rẹ̀ nọ́mbà tù wọ́n tọ̀lá Kí tí èyàn máa ń ṣe àkáwù lọ́wọ́ yẹn tó ń ṣe àkáwù lẹ́yìn ọ̀rọ̀ orí àkáwù tó bá àbíkà pàtàkì lọ́wọ́ sábà sábà máa ti yàn kí ẹ̀lẹ́dà ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú àwọn àti táyà máa ń ṣe orí tó máa ń ṣe àkáwù lọ́wọ́ sábà sábà ti wà. èyí tó ń ṣe tọ́kọ̀ ti gbogbo dáhùn sára yóò dé lẹ́yìn ìdíwọ́ wàhálì kò kálá kò jọjọ iṣẹ́ ìdáhùn sára Kalau wá sára màtàrà ẹni ó ti lọ sọ́ o alẹ́bà wọ́n wà ní kùnú sàlá àwọn ọmọdé tó wà sára bàrà àwọn pẹ́ntọ̀ wọ́n nígbà mí alẹ́bì máa ń kírun lọ́wọ́ tó bá sára màtàrà alẹ́bì wá dúráì jẹ́sà tó kírun lọ́wọ́ dúráì tó bá kírun tán bọ́ọ̀lù rẹ̀ bá ti lọ tán tó bá wà alẹ́bì sàlá àwọn ọmọdé ẹ̀dá ìrún àlè sàlá àwọn bẹ́ẹ̀ tí ẹ ti sọ ìrún sàlá àwọn bẹ́ẹ̀ bọ̀ sí ẹ̀ bá ta kùrán ó lè sọ tó báyìí pé sínú ẹ̀lẹ́ tọ́pù bá wọn yẹn sọ̀rọ̀ adébíyẹ máa sálámà sí wa ajá wọn sálámà rẹ̀ tó ọ̀pá wọn sára rẹ̀ sọ. láwọn bẹ̀rẹ̀ yìí. Yang lima, ini yang macam lama. ìrọ̀pọ̀ tí àbá dáná ìfà sí ẹjọ́ ìkàlámà ìkàpá ìlọ́wọ́ bá fẹ́ tẹ̀lé tó gbogbo yẹn fún tó fẹ́ Bákan wà fẹ́ràn. Kò sí yá dàbí pé àwọn tó dáhùn fáwọn lọ pé èèyàn ti má dáhùn. Bọ̀dé ipò ipò rẹ̀ ló yàn dáhùn. Ìdí ẹ̀ tí wọ́n fẹ́ dáhùn ni pé súrà tó máa ń kà lọ kó kà níbi tó ní àyà tó máa ń kà lọ lọ́rí kó kà lọ tó ní àpẹẹrẹ. فأقول لكما الأمن والسلام يعني إيه يريد الأمن الحمد فلا سلام الحمد لله رب العالمين على بطوفة كان الأمن الرموز طابة يوم كاية أنسان قالوا عليكم السلام سورو يا غالي كل ما يعودون والله تعالى قال أي ما هي دي الله خير Thank you. that for have to give them 5,000. So for that 5,000, they will give you 5% of the profit uh, of that 5,000 every month. And for the end of the year, they will grow their speed of the or the block or whatever. Your speed of the anything you that is your what And the other one is, uh, what is Islamic uh, uh, view on the issue of QS? Something is Allah, is okay, something is new, ìbéèrè tí arákìnà wá bèèrè ó ní kàtù pẹ̀lú owó bí ọwọ́ sí dáa mọ̀ fún náà nù tó gbogbo tó bá jọ́rọ̀ pé à ń tó ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ dá sí wọ́n lé wọ́n ní báńkì tó ti lẹ́sìn wà lọ́wọ́ ṣe pé yóò mú five thousand alápèjú rẹ̀ labour campaign wáyé every month fún ọ̀pọ̀ yẹn ní five percent àbí five thousand not percent. no just like how many you pay five thousand and every month you dey give me five percent of that. okay every month wà fún ní five percent ti owó tó ti kalẹ̀ yẹn every month. lọ́dún wá di ìparí ọdún wọ́n kọ àwọn kan sínú pépà wọ́n lè kọ́ mọ́tò rélùwé agbo wọ́n ara ilé wọ́n àlọ́ mú kan èyí tó bá mú èyí ọdún nù <laughs> irú òun bá wọn ọ̀dà ṣẹ̀ríà tí wà ní kò dá ìwé ní tó kékeré tó kékeré tó jẹ́ máa já ọ̀nà ọ̀pọ̀ <laughs> ẹ̀kẹ́ ní wàá mú orí ìwé náà ní 35 percent ìyẹn because òwò tí a òwò lẹ́gbọ́ ó ṣe kò lè máa jẹ́ pé gbogbo oṣù gbogbo every month dédé oṣù dédé òwò kalẹ̀ máa àdédé pọ́pì kalẹ̀ máa ní òṣèlú sílẹ̀ tó gbọ́dọ̀ máa yàtọ̀ ó yá ó lè máa jẹ́ pé five to ten lápòjúwe lórí profit tá a bá rí lámọ̀tọ́ wọn oṣù yìí nìkan wọ́n á jèrè one thousand ọ̀pẹ̀ five percent yóò one thousand Travel to me, tún mí wọ́n á rí 3000 definitely tó nǹkan tó people ní bọ̀rọ̀ ju ẹ̀fẹ́ pépà mi kò nǹkan tó tún lẹ̀ bọ̀dù páyé pé lérí 5000 gẹ́gẹ́ dèdè òun náà fún ìyàwó lọ bá èèyàn ní a dèdè ọmọ wa bẹ́ẹ̀ ìgbà ní wà wọn lè yàn jẹ ìgbà ní wọn wà wọn lè yàn jẹ àwọn kan ní kò sí pẹ́rẹ́ mọ̀ nípa ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó tẹ̀lé lọ́rùn dá ìsìlámù ọgbà kan máa yọ ọjọ́ ẹgbẹ́ ìjọ lọ́rùn pé ẹni tó sáré léjì oríkọ́ ìyàwó àìsàmù ọkàn nígbà gbọ́lé ní ìsìlámù àgbà wọn lọ́gbẹ́ ìrọ̀ ọmọ onígbọ́lé tó ẹni tó sáré léjì rẹ̀ àti onígbọ́lé tó ìsìlámù bá lè láyé ìsìlámù ò nígbà gbé kó ti kẹ́kọ̀ọ́ lọ́rùn nígbà gbá lójú ìsìlámù ò nígbà náà gbọ́ lójú ọ̀nà ó kà sí ọlọ́run ìgbà kò ní àláwọ̀ rẹ̀ tó ẹni tí yìí wà òkè kí wọ́n ẹ̀sán àbáyé sọ́lá lábẹ́ àìgbé ká bíbà fún yẹn ya owó láti nìkan sí ìkànnì kásá ìjọ rẹ̀ fún wa wọ́n mọ́ òtara rẹ̀ fún wa olú àwọn ọba àwọn kíyàn sí nípa olóyè káfíńwá lórí oní ìyẹ̀wò fáàmù yẹn náà lọ́wọ́ nọ́mbà tírì àwọn nọ́mbà rẹ̀ ẹ́ ẹ́ à ó ti kọjá àwọn ọmọ bọ́ọ̀lù ti sọ bó bá tẹ́kù dé wàhálà bàbá عليه الصلاة والسلام لا تصلوا إلى القبور عليه أن يكون هناك رسل في تعليلا وأنا بقول إن تعليل تقول كثير تعليل تعليل مراتب هذا الجنين شو بس في كيس لعنة تعليل عن كم يوم في الإسلام كيس هو لعنة تعليل أكيد bọ́ wa ní nà lọ àsọmọ ló gba tó cuma tó lówó pé tààrí tó wọ̀rọ̀ tó ti la àti kíkẹ́ tó wà lára mi. òní òní méjì jìnnà òní òní jìnnà ó lè di sini. àtàrà pé tààrí ló di jì yẹn wọ́n ti sọ tó dáyà láàrin àti tààrí ó jẹ́ wọ́n lọ́sọ̀ báyìí ó ń tààrí ìdáwà tó lọ́sọ̀ báyìí wọ́n ajẹ́ tó tó sí ẹ̀rọ lọ́wọ́ ìyẹn tó sáré kalánu àyàfi sí kẹsàbá wà ìfẹ́ẹ̀sì tó la ẹ̀mẹ́ ìlà ọlọ́wọ́ sáré àlà nọ́mbà fọ́ọ̀lù àrùsàrùsà. ẹ́ wọ́n bí i ni bẹ́ẹ̀ torí kí ni bẹ́ẹ̀. Ah, ìyẹn tó yẹn ti sọ̀rọ̀ tó dùn ha ó ti lè ní àyè ó ti lè ní àyè ó ti lè ní àyè tó máa ń kí káàkiri àyíká náà nínú ìsáré kan náà àdébìyẹ ti bá wọn ọ̀sánná àfihàn gbó nípa ìpínlẹ̀ àkókò tó ti lójú náà èyí ní àlébìnrin ti bẹ́ẹ̀ ìtàlẹ́bí máa ń ṣe ni pé tó bá ti kí ìjọmọ́ kan yóò mọ́ títí ìkọ̀ ìtàn ṣe pé ọlọ́wọ́ tààrà tó dúró kọ́mọ́ fún ẹgbẹ̀rẹ̀ sí olórí ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ tààrà tó wà náà nípa rí àlùfọ́lá. Thank you ọjọ́ sunday ní ọjọ́ ìgbà wà máa ti sùn àbí ó ṣe àwọn ìwà máa ń tó wá ní ìlú ìlú ìgbà yìí. bẹ́ẹ̀ ni ọmọ wà sí rẹ̀. àgbẹ̀ wọ́n sá sí èdè wọ́n sá sí ẹ̀ wọ́n sá sí ẹ̀kọ́ ní ìlú kọ̀ ìgbọ́n wà wọ́n kọ́ wọ́n sá sí ẹ̀kọ́ ìgbọ́n ìgbọ́n wà wá jọ rẹ̀ àbí ó jọ wá ti ṣe láfún àwọn bàbá wà lóye àbẹ́ àwọn ọmọ wà lóye. ọ̀ya ẹ̀yà ti ní àwọn àwọn. ní nígbà tó ń padà tó wà ní ọ̀pọ̀ Ààrẹ ìsànbẹ̀rẹ̀ lórí ìmọ̀nà tí kí wọn lábí nítorí wọn ti ṣe lórí ẹ̀dẹ́wò wọn lọ́n bá jẹ wọn ní kí wọn lọ́n fi lẹ́yìn wọn tí wọ́n tẹ̀ sí wọn ní ti wà ní kaná bọ́ àti rẹ̀ àlébọ̀ torí pé èdè ìdè lọ́sẹ̀ pàdé káwọn ti wà sí wọn ti tòkọ́ láì máa dára wọn náà bọ́ àti rẹ̀ náà ní pàdé kẹ́kẹ́ máa yẹdẹ́wò náà ní ìlú wa níbi tí wọ́n bá ti bí kọ́ sáà ti wọ́n lórí bẹ́ẹ̀ kí ẹ máa fi kírun bẹ́ẹ̀ tò wọ́n ní láìpẹ́ yìí nílùú kan àbẹ́rẹ́ gbogbo ọlọ́pàá máa fi pè mí pé wọ́n lè ṣe káwọn náà wọ́n ní àwọn ní ní o ó ti sọ̀rọ̀ sẹ́yìn kẹmọ́ yàrá ẹni tí ó ní iná tó ń sáré rán bàtà àti kó kí àwọn ẹni tí ó ní iná ní káwà kàdé sí tó bá fi ṣe tọ̀ ẹ̀kọ́ tó ti fẹ́ máa tó gbọ́pọ̀ náà nù àwọn obìnrin wọn lè fi àjẹrà wọn lè wà láì kí ìsàlábà wọn lè fi àjẹrà wọn lè wọ́n ti jẹ kọ̀ọ̀kan ó wọn gbogbo obìnrin tí bá ń sọ pé tí bá dúró pé òun fẹ́ kan fẹ́lẹ́ òun wà láì ẹgbẹ́ bí àyàwó mi ó kù ni wọ́n ti tẹ́lẹ̀ òun bá lọ láti àwọn ọmọdé lókù. Kọ́dà àwọn àríyá àwọn tẹ̀lé ẹ̀sẹ̀ kan lè sọ owó ẹ̀ náà tẹ́lẹ̀ báwọn obìnrin nígbà ẹ̀sẹ̀ bá wọ àwọn orí ní yàrá rẹ̀. Kí a wá rí mùsùlùmí bá lọ́dọ̀ tó rẹ̀ ìtàgé àti ọkọ̀ ọ̀run. Ọ̀ sọ pé tọ́ ìtàgé àti ọkọ̀ rẹ̀ pé bó bá ti fẹ́ lèmi lẹ́yìn òṣìṣẹ́ tó fẹ́ mi lè rí. Yóò dà. Èrí pé bọ́ọ̀lù àmọ́ fún ọdún sọ pé ìsàdá sí ìtẹ́gbẹ́ òwò ẹ̀fẹ́ mi yọ èyí ò kẹ́kẹ́ mọ́rùn nígbà pé ìyá tí ń jẹ ẹyẹ lọ́kọ́ jẹ ìgbà àdúgbò ìwọ́ sí ìgbà tí mo lọ sí ìgbà wàlúwà ìfọ́nà wọn ẹ̀mà ọ̀rẹ́ kan máa ń sọ ohun wọ́n ti lè kí ní àjẹ́sọ̀ lọ́kùsọ̀ ìtọ́kùsọ̀ kọ́ sábẹ̀ tí ọ̀rẹ́ ìṣẹ̀ṣẹ̀ sábẹ̀ tẹ́tẹ́lẹ́ kan lọ́nà kọ́nà wọn sí èsẹ̀lẹ́sìn èsì èsẹ̀lẹ́sìn wọn ti lè rí pé wọ́n ní kọ́dà àwọn tẹ́lẹ̀ ìjọba nàìjíríà tí wọ́n ṣe ń kọ̀ fọ́ sí ìgbà àwọn christian ṣe sọ fún àwọn kèké lẹ́sìn ẹ̀sìn òlẹ́sìn rárá tí ó ta bẹ̀rẹ̀ fún rárẹ̀ tó pé àwọn tẹ́lẹ̀ ìjọba nàìjíríà ṣe kọ̀ fọ́ sí pé ó fi ọkùnrin jẹ tẹ́ kò fẹ́ rárá kó fẹ́ méjì ọkùnrin ò fẹ́ rárá kó fẹ́ méjì wọ́n tẹ́ bọ́lẹ̀ ìwé àwọn obìnrin ń pọ̀ yìí àwọn obìnrin pàdà wọn láre because pàdà wọn láre because ẹ̀rọ pé à òṣèlú ìkọ̀ pọ̀ wọ́n mọ̀ já ilẹ̀ ni wọ́n kàn mọ̀ já ilẹ̀ ìjọba ẹlòmíì wọ́n ti kọlu wọ́n ti mú àwọn èèyàn àmì yóò bí jẹ́ ó ní bọ́dà kan bọ́dà yẹn ó ti lẹ́nu ní fẹ́ ó ti lẹ́nu ní fẹ́ bọ́dà wo ní sanwó orí ìjẹ́ ní fẹ́ ó wá náà ìjọ náà wà ní kí wọ́n yìí kóòdè bá wọn rárá ìfẹ́ gẹ́gẹ́ pẹ̀lú tẹ́sán òde ìrẹ̀lẹ́ta wọn lóhun ó náà jù sí kí ẹ bá àdáni omi kúrò sí ẹ̀ẹ́dẹ́ àbá ríta ti wọ́n mú wà náà kó máa tó tọmọ lọ́wọ́ wọn ó ti tọ́ tó tọmọ lọ́wọ́ yìí ah, àbá àwọn àríwá ń tẹ̀lé àwọn òun tí òun tó tó wọ́n mọ́ wọ́n lọ sọ ara ó ní àní wọ́n tó tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tó ti rí ní òwò ní ẹ̀kọ́ òun yìí òun ọlọ́jọ́ yẹ yìí tó nǹkan tí ó dáadé lẹ́gbẹ̀ẹ́ ìtẹ̀gbẹ̀rẹ̀ wà láti dáadé wọ́n náà ó fi kó lè sọ lẹ́lẹ́bọ̀ ó lè sọ ní kèdè rí nǹkan tí tọ́wọ́ bá fẹ́ halal lẹ́lẹ́ tó ti haram ọlọ́wọ́ bàbá àwọn adágẹ́ lórí a máa gbé ìjọba ọjọ́ ti lọ́jọ́ ẹ́ Thank you. Láti wọn gbọ́n. Láti rẹ̀. Ok. Okay o mukana shi ya fi da ya yi tsohon na nan su ga wani ba to wani na to Ọlọ́run ni ẹgbẹ́ ẹ, ọlọ́run ni ẹgbẹ́ òbí wá òbí tó bá ní kẹ́ kẹ́ ọ̀tẹ̀ mi, ẹ má dà lóbi ọ̀. Àmọ́ tó ti bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí ní ajá tí mo ní ẹgbẹ́ tó ń gbọ́ ọ̀dì lọ́wọ́. Àwọn bá ní ẹ̀kọ́ tèmi, ẹ má dà lóbi ẹ̀, lọ́sàn-án kàlà fún ọ̀ṣọ́ mi. أشهد أن لا إله إلا أنت السلام عليكم Thank you. Àwọn obìnrin ohun ẹ̀ tó fẹ́ rògbò. Ok, bákan láti ẹ̀kọ́, bákan láti ẹ̀kọ́, ojú òun ẹ̀yìn ìrìnwọ̀n náà.